yeye àró yeye gbalaja lójú ọlọ́run gbalaja lójú òṣìkà ayé pa kéke ayé pa kéke kòtò giriwo tí ìṣẹ̀dá ọmọ adarí wurun tàbí lọ́rẹ̀ o tàbí lọ́rẹ̀ o tàbí o.

ọ̀nà. wá yọjú wò níbi dídí náà tọ̀ àwọn ọmọ ọsẹ kẹkẹ mi ológin ní tajòdè ọbẹ ìsìn náà lẹdúró tẹ ẹnu rẹ ní dúdú bí idu ẹyẹ yìí ṣé rí orí ibú ní ìṣe o bí ọba sórí ibú sẹ́wọ́n máa tẹ̀wọ̀n yìí òun ló fẹ́ dùnú gbogbo ẹ̀dẹ̀ wa ìgbẹ́ máa wò pé á ah! káwọn ọkùnrin ọmọ ọmọ ẹjú máa fòtò fòtò fòtò fòtò ó yẹ ha ni ṣùgbọ́n gbà tí wọn kí ni ti máa kò ní lè jáde tàmí èmi dán rí fún bẹ́ẹ̀ tí wọn kì í sórí lásán mọ́ o mọ́ dán gbogbo irunjú rẹ dárí tó kù yíya gbàgbé rẹ ni bí mọdé lẹni tí ń tuntun náà dán gbogbo ọmọ lẹni lẹfọ eh, bíbí gbígbà wọn bá múná dé ìwé eléyìí sọtún yóò wọ lójú kọmọ o bàbá mo gàjì mo ka bẹ́ẹ̀ ni yọkẹlẹ ní ìyọjú mo kìkì ní ìyọjú wò pẹ́rẹ́ ni mo bá ka mo bá pa pé ọ̀ àti mo lè ti yọjú wò ọkùnrin. yọjú wo nílé ìwẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n ń sin nǹkan oṣù lọ́wọ́ ni kò nà ní pátá lẹ́nu bó nínú mi ọba ṣe dòdò. ẹ dákun bàbá gbogbo ohun tó ti fojú ara rẹ̀ rí yẹ ẹjọ́ kúkú sílẹ̀. sọ́yìn yóò burú olòdì tó ṣe wá wọn àbí omi ẹkún kúkú kúkú lọ tẹ́ńdà rẹ̀ fún olòdì. dákun kí lè korúkọ òun tàmínà rẹ̀ àìsàn yà orúkọ mi ò ń ṣàìsàyà o mm, Tàmílọ́rẹ̀ Màtáńgà lórúkọ mi o. ọ̀dà èyí tó bá wù ọkọ̀ jẹ́nu rẹ̀ sórí kó tó di pọ́ tùlù mọ́ mi lórí kò ní dáa fáwọn tó ń gbélé yín o sì ní jẹ nǹkan tó dáa lọ́bẹ̀ mọ̀ sọ̀rọ̀ wọn náà tó ń sọ̀rọ̀ ṣé wọ́n ṣépè fún ọ ni. yóò tùlù mọ́ ẹ lórí àmọ̀ràn kan báyìí mo ní ẹjọ́ lọ pa. bẹ́ẹ̀ ọ kò dúpọ̀ lọ ó dà ikú léèrè ẹsẹ̀ ikú léèrè ẹsẹ̀ ká padànù. ẹja ṣe sùúrù ṣe rí lóòótọ́ tá a bá ní ká wò wà tó wọ́ yẹ kí wọ́n mú lọ dí òògùn ní ká lọ dé bẹ́yìn rẹ̀ àmọ́ ẹ mọ tí ọ̀sẹ̀ lẹ̀ agbájé ẹ̀yin ẹ̀yin ẹ máa lọ ẹ̀dá dé mi ẹ̀yin ẹ máa lọ. ẹ dájọ́ rẹ̀ ẹ̀dá ta tó délé wá ti pa. Ah, àyìndé ẹjọ́ pa o àyìndé já mu lọ. tó o bá ti gbọ́ oró o ti kú ọtí wọ́n ti bẹ́ẹ̀ rí rẹ̀ fún mi ìwọ máa lọ ẹ máa lọ ẹ máa lọ sí i ẹ máa lọ. kò lè mú mọ́kù kò lè mú mọ́kù nù ní wàhálà ni o. ẹ máa lọ. ọ̀sìn àti súnmọ́ rẹ̀. tàǹgà ti dòde kọ́ra ṣe jẹ́jẹ́. ẹni fẹ́ kó yé yín dáadáa tí mo sì fẹ́ kẹ́ tẹ́tí yín gbọ́ bá yẹ kéèyàn gbé epo fún bá lọ rẹ̀ ẹ̀gẹ́ fún nǹkan ṣẹlẹ̀ èmi ń yangiyangi wèrè ṣé ṣègbè fáwọn aráalé yín ni. ó lè kú síbi táwọn agbájé hmm? agbájé hmm? sórí wọ́n ti wọ ọmọlúwàbí oríire ò sì ní burú tó ti gbọ́ o sì ní búrìbùrì nǹkan bá wọn dójú ẹ̀ sí sórí eléyìí ó ti bẹ́ sọ wá lẹ́nu nínú ìlú yìí bó bá ní wọ́n yọ ọmọ lẹ́yìn ìwèrè ó ní wọ́n bá ń bẹ̀ bó bá sọ pé ẹnìkan ọlọ́rẹ̀ kẹ́bọjẹ lórí ìta ó ní wọ́n bá ń bẹ̀ gbogbo ọ̀rọ̀ burúkú náà máa ń bá nídìí ìwèrè kó sì tó dàlú ìrú àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n tọ́ wa sọ́nà. ẹ bàbá èmi rò pé nígbà tí kò lẹ́bi tí ó lára àṣetàwìrì sóko ẹrú. àgbàjẹ àgbàjẹ àìrọ ọmọjà síbẹ̀ abáṣe ah. bẹ̀rù la bọ́mọ ah. ejò tó lọ́pọ̀ ló lè ṣe kòǹgì ọlọ́dẹ eh, àgbẹ̀ ọmọjà síbẹ̀ sọ́sọ́sọ́ ti di níìsín. Eh, ọmọ ò lè ṣe léèdì ọ̀lẹ́bí yọmọdé á máa já màtàǹgà ni. Eh, àìsáyà àbí kí ló kókọ rẹ̀ nígbà bàbá ni wọ́n tó ń já àìsáyà. orúkọ mi ò kí ń ṣá àìsáyà o Tàmílọ́rẹ̀ màtàǹgà lórúkọ mi o. Tàmílọ́rẹ̀ àìsáyà ṣé ṣé ṣé ṣé ti ní nǹkan tí mo sọ fún ọ ṣé o ti gbọ́ máa bá bọ̀ sórí ọ̀rọ̀ rẹ yìí tí wọ́n ṣe fún ọ nínú ìlú yìí wo ikun mú ọ̀kùn rẹ yọjà sí tòsí èmi mo sọ bẹ́ẹ̀ fún kó o tó tún lù mọ́ mi lórí. ẹjọ ni kó má wà sẹ́kù lé mi mọ́. ọmọ wà sẹ́kù lé rẹ mọ́. kó má má jọjú nínú yàrá mi náà mọ́. Hmm, ó yọjú wọ ni hmm. nǹkan tí ọ̀dà ni hmm. wọ́n sì wà lókè lọ́wọ́ ah, aláìsórí bóyá ìsọ ọmọ gidi bóyá ìsọ ọmọ gidi àmọ́ ìwọ náà dákun sínú ìlú náà lọ wà agbájé ìlú kan náà la sì jọ ń gbé ní ìsàlẹ̀ kùnrin dàbí ẹ̀mí ìbò yìí kí ló ń jẹ. ẹ rí pójú òjò yìí máa ṣe bẹ́ẹ̀ ni tó ṣúkẹ́. sọ̀rọ̀ òjò ni mò ń bọ̀ sọ ni. ẹ wò kẹ́ni. agbájé hmm? agbájé. jẹ́ hmm? sọ kí ni kan fún ọ. tó o bá sú ara rẹ tó yọ̀ sí. Tamilọ́rẹ́ Tamilọ́rẹ́ Màtanga lórúkọ mi lórúkọ mo ṣe tó yọ̀ sí. ọ̀dà Tamilọ́rẹ́ tó o bá sú ara rẹ tẹ́nìkẹ́ni bá tún wá mẹ́jọ rẹ wá àwọn olóró àtàwọn awo òlu gbogbo wọn pátá ni wọ́n sọ pé kí oòrò ni wọ́n fi lé ọkọ nílùú èmi mo sọ bẹ́ẹ̀ fún tó ti gbọ́ kéèyàn máa jẹ lọ́wọ́ ká jẹ èèyàn mú mi sẹ́ẹ̀tìrì. ọlọ́run ló máa jà fún ẹ̀dá. Hmm. àsìkò ti tó láti lọ sílùú èkó yẹn ọwọ́ mi ti tẹ̀ ikú idà báyìí o mo fẹ́ lọ bèèrè ikú tó pa bàbá mi wọ́n ní mẹ́ta ni wọ́n àbí mẹ́rìndínlẹ̀ ni wọ́n pẹ̀lú ló mọ̀ nípa ikú bàbá mi Richard Matanga àmọ́ ìwádìí jẹ́ kí n mọ̀ wípé wọ́n ti lówó wọ́n ti lágbára wọ́n dẹ̀ ti lókìkí wọ́n dẹ̀ ti mọ èèyàn nílùú Èkó yẹn àmọ́ mo máa rí dájú wípé mo wá wọn kàn gbogbo nǹkan tó bá máa gbà ni máa fi wá wọn tí màá dẹ̀ gba ẹ̀san ṣèbí bàbá ti ró mi ní agbára ó ti fún mi láṣọ ìjọ́dẹ̀ fún mi ní ọ̀pá ìjà pẹ̀lú mo máa rí wípé mo gba ẹ̀san. ọlọ́run ló máa jà fún ẹ̀dá. láti gbé mi ní agbára tó báyìí o. báyìí ti fún mi ní aṣọ àti ọ̀pá ìjà bàbá ti sọ fún mi wípé gbogbo nǹkan tó bá fẹ́ mọ̀ tí bá ti wọ aṣọ yìí pátápátá ni máa mọ̀ àmọ́ ní báyìí o mò ń lọ sí ìlú èkó láti lọ gbẹ̀san ikú bàbá mi lára wọn àmọ́ èmi kò mọ̀ wọ́n àjọ tó gbẹ́nu mi o bá mi fojú àṣẹ mi hàn. orúkọ mi ni Màtáńdọ̀. ẹ sọ́rí ọ̀rọ̀ ta ìyẹn sọ́nù olólùfẹ́ ló wà bí omi kó ni yóò ti lọ kọ́lẹ̀ tó ọmọ fọwọ́ kó mi. Àyìndé Àyìndé ṣọ́ra rẹ o kí ló tún fẹ́ kí n ṣe fún ọ náà ó ní mo rẹwà jù lóbìnrin kí n fa orí mi mo fa ó ní n bá tìsàlẹ̀ mo fa ó ní n bá méjèèjì mo fa kí ló tún fẹ́ jẹ́ kí n ṣe fún ọ náà àyìndé mọ́ pa mí. àyìndé o ṣó ti gbọ́ àbó ti gbọ́. pé kí ni. Anima màtáńgà ti sá lọ lu èkó. inú oju mọ́bìnú ẹyìn ojú tó lé ojú tó kó ṣé ọ̀sán mọ̀ wọn lọ́ni àbí wọ́n ní àwọn rí àkúdàáyà rẹ̀ lọ́hùn. o ṣeun o báwo lèmi ó ṣe gbọ́ èèyàn kan ló wá bù mí gbọ́ wọ́n ní màtáńgà ti sá lọ mo wá ní kí n sáré sáré kíákíá kí n wá bù ẹ gbọ́. Àyìndé ìmọ̀ sọ fún òní wọ́n máa ti gbé kórìí gbogbo rárá rárá tó ń ṣe ọmọ alẹ́ sẹ́lẹ̀ kò. ó bèèrè lọ ṣeun tó ṣe fún mi níbí wọ́n padà nù ni. pé bọ́ bèsì làjẹ́ tí ṣe nínú ọmọdé ẹ ajá bọ́ kẹsàn-án èrè ìwà ẹ̀sẹ̀ rẹ̀ nù. ọmọ tó ya wèrè kú ebi kú náà lè bẹ́ẹ̀ kú tẹ́lẹ̀ nítorí fọ́sọ̀ kó dùn mọ́ mi nù ni olórí bú ti wọlé ọba ọsà lè kó lágbára ọlọ́yà èyí tí mo wọ yìí. tá a ti fún tán. a ti fún. ẹ sanwó yín tán. ẹ á bẹ yọrọ. ẹ máa fojú ọ̀nà wò kẹbọ̀rọ̀ máa bá bọ́ ilá aṣọ máa tàǹgà dòdò kékeré tí ń gbé ni lọ dòdò ojú àníkún ṣùgbọ́n lè gbé ni lọ. Oh, yeah, sure, get milk, a coffee. My friend Wonu Jones and spam me, eh, Jare there's this particular mail, Red Dead Nigeria Limited. déètì tí wọ́n fún wa pé àwọn máa àwọn máa mélòó kan wọn mélòó adéwélé mo ti rò pé àwọn award contract fún wa nìsa. kí ló ń ṣẹlẹ̀. Um, jẹ́ ká pè Bíọ́lá. Bíọ́lá. ká fún bàbá wọn. You see, catching over lunch, you know, if I would. No, no, no, we're right away. Okay. We're right away. Baby mi. Ṣàmà rọra ń bẹ̀, ṣàmà rọra ń bẹ̀. Kí ló dé tó ń gbìn báyìí? Sọ tó bá jẹ́ pé mi ò máa fi fóònù disturb ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí n takú tiẹ̀ lọ́rùn pátápátá hmm. òní wálé kí ló mẹ́ẹ̀kọ́ mi ò ní wálé wáì tí mo fi ní wá wo bébì mi. Ah, orí uh-uh. eh, tèmi rò mọ ti ń jayé lóyìnbó you forgotten about me. jayé lóyìnbó báwo kò sí nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ tí mi ò jẹ́ kó mọ̀ náà you know ó ah, mọ everything tí mò ń ṣe bẹ́ẹ̀ ó mọ̀ bá tí mò ń jẹun ó mọ̀ bá tí mò ń wọlé ah, kò sí nǹkan kan tó mọ̀ nípa mi so wáì tó sọ pé mò ń jayé lóyìnbó. <laughs> Eh. My baby is back. My brother, Welcome, welcome, welcome, welcome. See, hmm. I can't wait for us to get home. Oh. Eh, what will not happen? Ah, mo Jemini jẹ Jemini tútù. Yes, I'm going to eat you raw. Mommy, I understand your Yoruba. Ah, okay torí tí mo bá bẹ̀rẹ̀ action yẹn fún ẹ. ní sòrò you understand. ṣé wọ́n ti corrupt baby mi ni àbí baby mi gógó fúnra rẹ̀ ló corrupt ara ẹ̀. ìwọ gógó ló corrupt mi. àbó ti corrupt tẹ́lẹ̀ tẹ́bi ò mọ̀ àbí kí ló sọ ṣé orí gbogbo bí mo ṣe wá miss ẹ hmm. òun ló corrupt mi. so fẹ́ hit me raw. raw gidi àti ah i hope you are prepared for me o. Oh. okay no problem nígbà yẹn <laughs> ṣé wọn kí mo ní business meeting kan ní alẹ́ ìmárọ̀lá so máa lè sá lọ. sori <laughs> bóyá wà yìí. i miss you baby i miss you i miss you. Hmm. ló máa lò nínú lẹ́kọ̀ọ́ tó jáde. péré ṣé kò jù bẹ́ẹ̀ lọ. wà á ti kọ́kọ́ lò yẹn. o ṣe tó bá jẹ́ one week yẹn ni ó make sense. are you sure. i'm very very sure. o <laughs> ti dúró o o move mọ o ti dúró. <laughs> Oh, so how was your flight. ah it was cool it was cool it was cool Come on, so all makes sense girl. seriously mm-hmm. fourteen hours. Mm. mo rò pé ti ṣe àwọn bíi. bí a ti ṣe pọ̀ tójò bá ti rọ̀ ló máa ń mú gbin. Ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ omi tiẹ̀ nínú wàhálà wà wà bẹ̀lẹ̀. ìyàwó ìyàwó. Ah, ó ní ẹ. mọ̀dékákì o kí á ẹ̀ mọ̀dékákì ó wà lẹ́kọ̀ọ́ sílé ó ṣojúṣe ẹ̀ lọ ìfá àmì ìsẹ̀pẹ́ sílé èjì ìyàwó ẹ̀ka èjì àbí ìjọ ìṣẹ̀lẹ̀ good to see you ìyàwó ẹ̀gbọ́n àbójúbà ẹ ewu ẹ ti tú. ẹ ó ti da ó ti da ó ti da ah, ah, ẹ máa bọ̀ ìtumọ̀ yẹn ń sìn. náà sọ wọn pé mo mọ̀ ẹ́ ah, mo mọ̀ ẹ́ kó tó di pé mo lọ síbi tí mo lọ bóyá òde tí wàá jáwọ́ mi ò lè sọ. níyàwó ọ̀rẹ́ mi. kí ló ṣẹlẹ̀. sọ wọn pé mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀ kó tó di pé mo lọ. kí ni ìtumọ̀. tó ṣe báyìí ni o mọ̀ tẹ́ni a máa fọ́ báyìí ni ewu là lọ mọ́ lẹ́yìn òde. èmi ò kíyàwó ẹ̀ ní ìlera ni. báwo lọ òun pàdé mi. òun wà òkè òun wà òkè. good to see you good to see you. ẹ wàá ṣe rí i wàá ṣe rí i. báwo ni iṣọ́ ti já ẹ sí gbogbo ẹ̀ ó yẹ kó ti sọ náà. contract pọ̀ lẹ́yìn tó ń láti bá a dá sí tó ń láti approve tá a máa mú. ọ̀rẹ́ kí ṣé o ti jáwọ́ nu kinní náà ni. ewu bẹ́ẹ̀. o déta èdè àtẹ̀ tí ìjọ sọ̀rọ̀ kò sí gist kankan kò sẹ́ni tẹ o ti sọ̀rọ̀ ṣẹ́ sìn. iṣẹ́ àtowó yìí ni. o ń láìkì owó jù o. gan-an gidi. o ń láìkì owó. mi ò fi ṣeré. má gbé reality wọ ẹ ní àájú. mi ò fi ṣeré rárá. okay no problem uh, baby ìwọ náà ti gbọ́ ọ̀sẹ̀ ànílè lọ sí ìta àgbọ̀yọ̀ kan wọ́n ní iṣẹ́ wa nílẹ̀ àwọn ọ̀gá mi dẹ̀ ni jẹ́ ká lọ yanjú yẹn. Hmm? má bínú má bínú má bínú yẹn pẹ̀lẹ́ má máa fọ̀rọ̀ ọṣẹ ṣeré bọ̀ bọ́ yìí ó láti approve so many. bébé. Richard ebo ló dà. Ah, mo sọ fún ẹ náà pé mo kàn sáré wá sílé ni pé mo tún padà jáde ń sè. Richard báwo ló ń ṣe báyìí náà òde eh? tá ìdè o farabalẹ̀ pẹ̀lú mi ní o kò ń jáde lọ ń jáde lọ ló fẹ́ ṣe business ló fẹ́ ṣe business pàtó. you understand baby mi hmm, ọ̀nà fún ọ̀nà ọ̀run alára nǹkan tí mo ṣe wá sílé náà ni so kí ni nǹkan tó wá ń complain fún. o ti ń jáde jù o ti ń jáde jù. ìgbà tí mo wà ní Kẹ́ńyà kí ló béèrè lọ́wọ́ mi tí mi ò ṣe lára iṣẹ́ tí mo ń ṣe látọ̀ náà ni iṣẹ́ tí mo dẹ̀ mójútó náà níbí so ìsìn tí mo wá wà lára ǹdẹ̀ ṣe ṣé kò yẹ kí n mójútó dáadáa. ṣé gbogbo nǹkan ní ni ṣé mi gan bí mo ṣe wà ṣé mi ò tó ṣẹ́ fún ẹ ni bí mi jọ. o tó ṣẹ́ fún mi lóòótọ́ lóòótọ́ bọ́ kò sádúró iṣẹ́ tí mo lè ṣe lára ẹ̀ kò ní yọwó èmi ni màá fún fowó sí so jẹ́ kí n lọ ṣiṣẹ́ owó yẹn kádúró iṣẹ́ yẹn lè gbowó padà hmm? <laughs> ìmú yẹn ṣá <laughs> ẹ tiẹ́ rí sọ̀rọ̀ tèmi rí fẹ́ǹfẹ́ lórí <laughs> gbogbo ọ̀nà ni ọjọ́ yẹn sùn mo ń bọ̀ ń sìn jẹ́ kí n tètè lọ kí n má bàa pẹ́. ẹ gbọ́ ọwọ́ Richard Matanga ni project ẹ̀ máa bọ́ sí lọ́wọ́. ẹ ẹ ké. bẹ́ẹ̀ni kí ló mìíràn bàtà ṣe gbogbo meeting tán tàṣẹ everything tán wọ́n yìí sọ máa gbé fún nìyẹn bó dẹ̀ mọ̀ pé kò lè favour ni because ẹ mọ̀ pé yìí máa ṣe dáadáa ẹ dẹ̀ mọ̀ pé project dáadáa ń sọ yìí ó wà very huge gan. as in very huge. yes. kí ni nǹkan tá a máa ṣe sí à ah, ó dákẹ́ ni àgbọ̀dọ̀ ah, lùsẹ̀ gbàgbé ọ̀rẹ́ ẹ̀. ẹ mọ̀ nǹkan ṣe nítorí náà mo ṣe pè yín ká lè sáré jíròrò kò yé yín sà ẹ mọ̀ nǹkan tẹ̀kọ́ tẹ̀mí fíìmù pé a máa ṣe ni pé ṣe rí tábà gbé tẹ́yìn bá mọ ẹgbẹ́ ṣe máa attack Richard Matanga èmi gbogbo orúkọ tó máa kọ sí check at every other thing mi lè handle yẹn ṣe mọ̀ pé ìyẹn máa ń ṣe dáadáa náà kò lè gbọ̀n sọ́wọ́ bọ́ yẹn lágídí gan lówó stingy gan kò yẹ yín. ẹ ẹ náà mo sọ èmi máa dùn tọ̀dọ̀ tèmi ṣe orúkọ tó máa kọ sí check yẹn èmi máa dùn lẹ̀ èmi máa borúkọ tí ń sìn so ẹ̀yin lẹ mọ ìdókòwò àìsàn yìí. o understand nǹkan tí mo sọ mi ò lè sọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó torí contract big gan kọ́lá understatement ni ó big ọlọ́run tó dẹ̀ ṣe this is the biggest we've done to be sincere <laughs> ọlọ́run tó dẹ̀ ṣe tèmi a ṣe tìyín láìpẹ́ torí mo dààmú mo dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ gan so mo fẹ́ kẹ́ really support mi gan ṣàmọ̀ tèmi bá ṣe tèmi tí mo ṣe ṣe títí náà bá dé màá lè assist yín náà ẹ mọ bá ṣe jọ ṣe dáhùn well èmi wò ó pé contract tó wà nílẹ̀ yìí ó big o ó big ju ẹ lọ á hmm. ó pọ̀ jù fún ẹ so èmi fẹ́ mú wá bí àbá wípé kó má dà ṣe hmm, jẹ́ ká fọwọ́fọwọ́ kọ́kọ́ lè mọ̀ jẹ́ káwọn mẹ́ta pa ọ̀pọ̀ ká ṣe náà it's big yes. ìgbà tó jẹ́ pẹ̀lú fún gbé jáde ah understand yín dáadáa mm. contract tí wọ́n award fún mi eh. tó jẹ́ mi complaint tèmi eh. tí wọ́n náà ní complaint e, tiẹ̀ tí wọ́n náà ní complaint tiẹ̀ e. kí complaint mẹ́tẹ̀ẹ̀ta wá pawọ́ pọ̀ kájọ ṣe kájọ ṣe agbáwo yẹn wà náà yẹn tẹ́lẹ̀ mo ṣe understand nǹkan tó ń sọ. ẹ eh, ẹ yẹn lèmi wọ ó big ó big jù ẹ lọ. sọ ma pé bóyá sọ àìsàn make sense gan ṣe ah. <laughs> bí yìí mo fẹ́ sáré correct nǹkan kan tó sọ All right, kò sí contract tó big jù mí lọ ẹ eh. eh, kò sí ok kò sí contract tó big ju company mi lọ kò sí. ok ok mo ti máa ń ròyìn pé mo ní àwọn kankan tí mo ń ṣe ní Kenya hmm. tó dẹ̀ ní ìdòwò gan seriously hmm. gbogbo profit and everything contract a fẹ́ ṣe with the time ta ma fi ṣe àtìgbà ta ma parí ẹ̀ mo ti rí everything hmm. iye profit tó máa wà mẹ́ẹ̀ mo ti rí nípa àgbọn kò tí ì tó nǹkan tí mo need ní Kenya so ẹyin mo I am very sorry to say I am very very sorry to say contract big lóòótọ́ but profit tó wà lórí àṣemí ti ná tán o ṣé rí ìmí náà máa wà ẹ mọ effort tí mo lò sórí contract yìí sìn kan tó lè award ẹ fún mi èmi ò dẹ̀ tí kú kò yẹn sìn máa tún press mi ni you know i will go for another bigger one tí máa tún ṣe gbogbo àwọn nǹkan tí mò ń ṣe látọ̀hún yẹn àwájọ ṣe yẹn papọ̀ ẹ fi ilé ilé ẹ fi mi. richard richard tí bá gbọ́ iye dáadáa nǹkan tó ń tura láti sọ ni wípé ká gbàgbé contract pé wọ́n nìkan ló fẹ́ dá ṣe. má jẹ aládàá nìkan jẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ nígbà tó lọ́run ní ìwọ lọ gbélé e fún sìn ẹ jẹ́ kó ṣàn sọ́tún kó ṣàn sósì. ẹ̀kọ́ sọ ti ṣàn sọ́tún ó ti ṣàn sósì náà. ó lè tọ́jú náà àtúnṣe ṣoré yìí tó bá ń hùn tó máa fojú sọ dá yẹn ṣe dá yẹn jẹ eléyìí jẹ́ ká jọ àbárí tí. bíi bíi bíi èmi àti ẹ̀dẹ̀ súnmọ́ra jẹ eléyìí lọ ó yẹ kó máa tètè understand mi kí ló wà ń bẹ́ẹ̀ èmi náà ti gbélé rí tá a ti jọ ṣe náà alele yìí important sí mi mo need the profit to wa lori. ẹ̀ mo fẹ́ fi try láti yanjú nǹkan tí mò ń ṣe ní kẹ́kẹ́. o ò lè gbà kájọ mi ò lè gbà but eléyìí ẹ fi eléyìí simple o dẹ̀ ń ṣe bí yìí o dẹ̀ ń ṣe báyìí no na o ti bínú nìyẹn nígbà tí mo mọ̀ ẹ́. ọ̀ tó bá yé mi tó. àwa la wa nídìí ọ̀rọ̀ Kenya ni wọ́n wà. Ah, kọ́lá wọ́n wọ́n wá kọ́lá má sọ bẹ́ẹ̀ mọ́ hmm. ah, má borúkọ jẹ́ fún lórúkọ yọ. Hmm. Ah, a sọ bẹ́ẹ̀ mọ́ hmm àwọn mail oríṣiríṣi tí mo send nǹkan mm, ẹ máa dúró nǹkan tí mo send láti Kenya ni kó tó lè bọ̀ ṣé yín ló à Kenya ah, submit proposal síbẹ̀ ni. má bínú èyí tó sọ yẹn pọ̀ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ o. Ah, mi ní fẹ́ ká lọ fi ilé ká lọ fi jà ìwọ tí ah. understand nǹkan tí mo ìwọ tí understand nǹkan tí mo sọ náà kí ló mí ìgbà nǹkan tó sọ yẹn. má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ó yí ta pọ̀ àwọn àdá ló mú ẹ fẹ́ jẹun ọkọ kí ló ṣe wọn àpọ̀n. ó pọ̀ o. kí ló ṣẹlẹ̀. sọ̀kẹ́ mi ò really understand àwọn guys ẹ̀ wọ́n. ṣáwọn ọ̀rẹ́. mo ṣe gba nǹkan tí wọ́n sọ gbọ́ ni pé ìsúnmọ́ni la mọ̀ṣẹ́ ẹ̀ ni ọ̀rọ̀ contract mo sọ pé wọ́n award fún mi mm-hmm. tó jẹ́ pé orúkọ company tèmi òun lè mi fi submit proposal síbẹ̀ tó ń award contract yẹn fún mi lórúkọ company mi tó bá gbọ́ra dáadáa tí wọ́n bá mi sọ. So wọ́n sọ fún mi pé pé contract wọn award fún mi ó pọ̀ jù fún mi contract wọn award fún mi bí yìí sọ fún mi pé ó pọ̀ jù fún mi kọ́lá ń sọ fún mi pé àwa mẹ́tẹ̀ẹ̀ta la gbọ́dọ̀ ṣe ìgbà tẹ́lẹ̀ ò sílé àwọn làwọn handle ẹ̀ sórí pé orí wọn ti yí sórí pé nǹkan ṣe wọ́n sórí pé nǹkan ṣe wọ́n profit tó wà lórí contract gan mo sọ lójú wọn bẹ́ẹ̀ mo lè jẹ́ kọ́mọ̀ ẹ̀ pé ó lè jọ yín lójú kò jọ èmi lójú ó ní nǹkan kan tí mo ṣe ní kẹ́ńyà tí bá da profit yẹn gan sórí ẹ̀ kò tí ì parí ẹ̀ ìwọ gan mọ̀ pa project yẹn náà bọ́ mi ò sọ fáwọn torí ká ní mo sọ fún wọn ni ṣé bí kan kékeré lélẹ̀ ìtàn ti sọ di ńlá ẹ̀ wọn ò ní fẹ́ kó parí wọn ò ní fẹ́ o ó nìyẹn èmi ò mọ pé bó ṣe rí nìyí ọlọ́run ní kí valentine yìí mà. ẹ bèbè jọ torí ọlọ́run all the same ṣé kò ṣáà ń ṣe pé o sọ dìjà mọ́ lọ́wọ́ àbí. èmi ò sọ dìjà o mo sọ dariwo ni o mo sọ di jàgídíjàgan gidi ni o torí gbogbo nǹkan kọ́ ni ìjà ń bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ ni sùúrù dẹ̀ ń túnṣe so bí mo ṣe jà pẹ̀lú bá ṣe jà yìí gbogbo ẹ̀ létò wọ́n padà understand mi. ó ní nǹkan tí mo fẹ́ lọ ṣe ní Kenya tí mo sọ fún ẹ náà mo ń padà lọ síbẹ̀ náà gbogbo profit tó wà nílẹ̀ gan kò tí tó iye tí mo wá láti fi parí nǹkan tí mo fẹ́ parí ṣé tí n bá parí nǹkan tó wà ní Kenya yẹn ṣé màá ráyè gbogbo business rádaràda wọn tí wọ́n ṣe ń bèèrè. ọkọ mi ṣáàjọ torí ọlọ́run take it easy pẹ̀lú wọn mo fẹ́ kó rántí pé àwọn ọ̀rẹ́ yìí náà ni wọ́n bẹ handle gbogbo bísínẹ́sì. bébì má sọ̀rọ̀ báyìí náà bí kọ́lá ṣe sọ̀rọ̀ bí òpònú náà nìyẹn bí kọ́lá ṣe sọ̀rọ̀ bí òpònú nìyẹn wọ́n náà má jọ ẹ̀ kí ló mean by that ah, gbogbo nǹkan tó necessary tó yẹ ká san lórí company wa pátápátá kò ìwọ ni mi ò kí ń ṣe ń bẹ̀ wọ́n máa sọ fún mi náà ìwọ lóde máa pè mí later máa dẹ̀ send ẹ̀ sẹ́ wàá dẹ̀ lọ kó fún wọn ah, ah mo wá dùn company mi náà olúkálùkù jọ handle ẹ̀ ní kí n try láti sọ wọ́n mọ̀ gbà tèmi àtàwọn yẹn jọ sọ̀rọ̀ ní gbogbo ìgbà ni lórí project lórí contract tí wọ́n gbé fún mi what are you not talking about pé àwọn náà ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó o bá ṣe kán fi sílẹ̀ náà ta ló bẹ̀ wọ́n. it's okay baby it's okay baby jọ tó yọ lọ. wo bébì jẹ́ ká fi yẹn lẹ̀ ibi ń pa mí gan seriously ibi ń pa mí o. ẹ ń mọ̀ be with Ha! Ha! Kí ló ha ẹ lẹ́nu náà? Kí sọ̀rọ̀ báyìí? O gbọ́ nǹkan tí bí yìí sọ ni. Ẹ ó ní ká wá nǹkan ṣe sí ló sọ. Oníkápá. Bọ̀bọ̀ ìgbójú ẹni tí ò bá fẹ́ ká jẹun tábà mú kó lé náà ṣó lè wọ̀ ní kò sí nǹkan kan sẹ́ni tó lè gbẹ̀ wá kò lè wọ̀ ṣó òun nìkan lọ́lọ́run gba ayé fún ni òun nìkan ló máa rí contract lálágbà òun nìkan ló fẹ́ yàwó tó fàìn bó ṣe ń ṣe mí kí kí n pàdánù kí n gba ìyàwó ẹ kí n jókòó lé everything ẹ ni. àdé o kí ló mọ́rọ̀ ìyàwó wá pẹ̀lú afẹ́ gba contract lọ́wọ́ èèyàn. inú ẹ̀kọ́ bí mi inú ẹ̀kọ́ run mi náà ni. ó tọ́ lèmi sọ fún yẹn ṣá o. kápá o lè rò pẹ́sẹ̀ ò ní ló ń ṣe ẹ́ òkú tó bá sin tó bá sin dáadáa lẹ́sẹ̀ máa yọ síta á sin ilé dáadáa gbẹ́ òrà kó gbogbo ẹsẹ̀ sí kò sí bó ṣe lè gùn tó àká ẹsẹ̀ síbẹ̀. yes. as you move i follow. yeah follow without complain just follow me dogmatically. okay alright. yà wọlé lọ. ikú tún lọ sí ra ó ń pa ó ń níwájú rẹ̀ yìí ló ń pa. Ojo é com um ojú na ń Ojo é com um pọ́n Ojo ojú ojú ẹkùn ń pọ́n. number ò pick call kí ló ń ṣẹlẹ̀. ọmọ i cannot pick your call now because mo ń bínú sí ẹ i'm not happy with you guys at all. what's the problem. owó ni now the last deal that we did ẹ ṣe dáadáa sí mi now the money you gave to me was not enough. Jude. so money is the problem now àbí kí ló ń try this one thing. Jude ojú chairman kò ṣe kò ṣàìmọ̀ fọlọ́kọ tiẹ̀ o so pé kó wá máa wọ pé torí pé owó ń sìn máa ma jojú àlàyé kò make any sense well see what i have said to you is what i will still say the money you gave to me owó yẹn kò make sense rárá bí mo ṣe wà kò sí nǹkan kan tí mo fẹ́ gbọ́ ju kí n gbọ́ gbangban gbangban nínú account mi then i will be ready to deal with you guys. that's it right. okay. yes. farabalẹ̀ aláyé máa fún ẹ lówó kéré gan. okay. jude wọ́n ní àwọn supply kan báyìí mo dẹ̀ wọ́n mo dẹ̀ fairly test to get. tẹ bá need any supply i'm ready to still work with you but the first thing i want to hear before any other thing is bang bang in my account which is alert. o oh, ní problem pẹ̀lú owó pẹ̀lú. kò sí wàhálà a máa pàdé ní usual point that i man made i will drop the stuff for you so what i want is money ṣó ti yé ẹ má jẹ ká sọ̀rọ̀ ìlú rárá. ọmọ fún ẹ lówó. ẹ ní kò fọ ọ fọ pẹ̀lú hey girls. Hey guys.

màtáǹgà lódò tẹ́ ẹ fojú di ti ń gbé ni lọ. kéèké nara sẹ́lẹ̀. àlójú àkùn fọ́ ìlú ẹ̀kún lé gbogbo ẹ̀yin tẹ́ fojú di matanga ẹ ò fẹ́ jẹ́wẹ́ sí kí n mọ ìró ẹ̀kún lóró. aṣọ ikú ló wọ̀ aṣọ ikú ló ojú ẹ̀kún ń pọ́n. ẹkùn ẹ̀ ń pọ̀ ọ̀wọ́lé wọn náà. ibà yóò save lálẹ́ yìí o. àbí kan tí mo rò ló ń rò ni. ọ̀nà yóò save rárá. tẹ́lẹ̀ gan rò nìyẹn o. ó ti yé yín. ẹ̀gbọ́n ṣáàṣì ń gba bíbá ẹni kò sí kọ̀ọ̀kan ṣáàṣì ọmọ ah. ìjọba lọ́mọ owó jọba. ẹ ah! ẹ ibà ibà ibà fuck you fuck you. Ah. Why? Why? why jìnnìjìnnì mú mi nígbà tí mo gbọ́ pé jíde jábọ́ bíi pọ̀pọ́ ọmọ akíní jíde tíṣó yẹn ò bá pọ̀ lára ẹ̀ kò ní ṣubú mo sì wà lẹ́nu yẹn mò ń rò lọ́wọ́ ẹ tí wàá sọ fún mi pé wọ́n ti mú múrí ẹ jẹ́ kó yé mi pé àwọn ike mú múrí bíi aṣọ léya at the end of the day mo tún gbọ́ pé ìṣó ti bá múrí náà méjì nínú ọ̀gá ìsinmi ló ti jẹ́lẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ṣé náà láìdí sí gòdèdè all the time dẹ̀ ni mo máa ń sọ fún yín pé anywhere tẹ́ bá ti ń lọ kẹ́ máa mú panla dání. mo sọ wípé ìbọn gangan ni confidence all the time ni mo máa ń jẹ́ kẹ́ mọ̀ pé ìbọn ló jẹ́ mi ló jẹ́ ẹ̀bọn pé tí ìbọn bá wà lọ́wọ́ ẹ̀ táwọn bá pọ̀ tó bá pé bíi sixty táyì bá wà ní six tẹ̀lé ní sixteen bullet tí wọ́n ní ṣubú ni wọ́n máa ṣubú náà. so kí ni plan b báyìí what is going on. because ikú tó ń pojú gbẹ̀ẹ́ ni òwe ló ń pa fún ni o ṣé náà láì dísìgò dédé bàbá ah, ṣe rí tí ọ̀rọ̀ ṣe lọ yìí ó dàbí pé a máa nídìí àtọ̀ kan láti replace àwọn boys wa tí wọ́n gbà ẹ̀ ó dẹ̀ dá mi lójú pé tí a bá rí àtọ̀ yẹn tó bá darapọ̀ mọ́ wa eku mama kébi eku ẹyẹ dẹ̀ mama kébi ẹyẹ. and who is the actor? Matanga. Tanga. Àmọ́ tí mo ṣe ń wò ó dàbí pé bàbá yẹn wà lẹ́wọ̀n báyìí. He's in jail. Náà kò sọ̀rọ̀ lórí ẹ̀ Spider Spider ẹ ti mọ̀ pé ọmọ ọgbọ́n là wà tipẹ́tipẹ́ a dẹ̀ wà lórí títì lórí títì lẹ ti rí wa yìí. N kò gbọ́ tán yín tì mí pé bàbá yẹn ti kúrò ní prison. Hmm. Really? Mm. Jeff. <laughs> Matanga, ó ti wà látàrí Ṣónẹ́kan. Orúkọ ẹ̀rín ìgbẹ́ ọ̀, ọ̀rọ̀ gẹ̀ Matanga. Ẹ kò sí wèrè tó bá ti jẹ́ pé gbogbo yín lẹ̀ mọ́ tẹ́lẹ̀ mọ́ pé ọmọ akínni ó ti ẹ tẹnubọnú ayé ẹ tójúbọnú ayé ẹ wá jáde ẹ jẹ́ ká wúra wò because támọ̀tẹ́kùn bá ń bọ̀ tó bá ṣe kùn gẹ̀kùn ẹ̀jẹ̀ rẹ̀ jẹ̀ náà ni ó ṣóye yín bọ̀ tó bá ti pẹ́ ẹ jẹ́ kó mọ̀ pé òpó náà lọ́gà sùn hmm. because èmi tẹ́ ń wo iná mo ti wà látàyè kiri fi ń ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ mọ̀ pé mo ti wà látàyè síkolo tí tó ń fọ̀ mo ti wà látàyè ìdìsínàbárí hmm. mo ti ń pààyàn tipẹ́tipẹ́ látàyè ìṣòlè hmm. ọ̀pọ̀ sí wèrè tẹ́ bá sọ fún mi pé akin lẹ́nìbọ̀dì akin lèmi náà bọ́tà kí ẹyin bá dé ó ti yẹn táwájọ darapọ̀ ìkọ̀ọ̀kan náà ló máa fún wa támọ̀tẹ̀kùn bá ń bọ̀ tó bá ṣe kùn gẹ̀kùn awúráwo because mi fẹ́ kẹ́ni kọ́kọ́ jábọ́ inú ẹ̀yìn tèmi ẹ̀jẹ̀ wà mí yílẹ̀ o ṣe wà jẹ́ mi o yẹ jẹ́ mi. Ah! Tamilore Matanga ah bàbá kí má parọ́ fún yín bọ̀bọ́ yẹn mi ò mọ tí mo lè wá sí o. Jude kí ló ń sọ lẹ́nu yìí ṣùgbọ́n ní pé ó ti kò lẹ́wọ̀n. Eh, yes truly he has he has escaped from from prison but the truth is just that bọ̀bọ̀ yẹn wà deadly gan so and i don't think i want to have anything to do with him again. má sọ bẹ́ẹ̀ nǹkan tó ń sọ yìí spider gbọ́dọ̀ gbọ́ ọ ṣó mọ jude yẹ ẹ ó risk o. kí ni màá wá ṣe báyìí eh? what am i going to do i just don't want to have anything to do with this guy again. jude mo láti rí i ma fojú ọ̀nà òkú kẹbọ̀rọ̀ má bá bọ̀ ń láṣọ máa tàǹkà dòdò kékeré tí ń gbé ni lọ dòdò ojú àníkún. máa ṣe ẹnu àwọn. kẹ́kẹ́ ọ̀rẹ́. ìjà ìlera yà sá bàbá mú kọ lórí tó kọ lọ àìsí sun tán ó kọ pam síbẹ̀ ni. ajé ayé ò dẹ̀ ní dáa ah! ọmọ bá aṣọ ṣọ́ọ̀bù kò sẹ́ni bọ́ nílé mọ́. mo ti check everywhere. tested and confirmed. I swear baba. o sọ wàá gba ìmọ̀tò ìjẹ́rìí ẹ̀ mi pariwo náà ah, ẹbẹ kú ṣá ṣé mo máa ń pariwo ni ah, ó yẹ dá fún ìjọ ṣáfṣáf ìṣòro ló jẹ́ fọ́mọ ìyá àbúrò àti ìwà tó bá ní ìbọn lọ́wọ́ tó ń bọ̀ yìí. àbínú yóò dùn sí ọ̀tẹ̀ ní kò dùn inú abínú kò dùn. ilẹ̀ bẹ̀ fún ilẹ̀ bẹ̀ fún. ẹ̀fọn ẹ̀fọn ẹ̀ sórí mi rí ẹ̀ kó lè máa ṣàmì ẹ̀ kó lè máa ṣàmì àmì yóò pọ̀ ní ọ̀la. Brahma babo en la shamatanga Dodo kékeré tí ń gbé ni lọ Dodo jwa nikun àjọ̀nú gan kọ́ bá tẹ̀lé mi kiri èlè tó yé ẹsẹ̀ gan ti pọ̀ jù ojoojúmọ́ bẹ́ẹ̀ olórí burúkú wo ló ń gba gbogbo bẹ́ẹ̀ kọjá gbogbo ẹ̀gẹ́ kí mo gbìn bẹ́ẹ̀ náà ti bàjẹ́ ayérìn bàjẹ́ olùkúlùkù àtọ́gbìn yín lọ níbi bẹ́ẹ̀ ojoojúmọ́ bẹ́ẹ̀ ni wàá máa ṣàké bọ́tù ọ̀tà èmi kọ́ jẹ́ pé omi inú àmù ni mo mímu níbi bẹ́ẹ̀ ìdúró ìdúró ìdúró ojú ẹsẹ̀ ẹ̀ mọ̀ pọ̀ bẹ́ẹ̀ ṣé é ṣe àwọn olórí burúkú ọmọ onílé àwọn bẹ́ẹ̀ náà gba bẹ́ẹ̀ kọjá ojú ẹsẹ̀ pọ̀ mo tẹ mọ́ màá ṣe mo tẹ mọ́ màá ṣe kí n bá gbọ́gbọ́ kúkú bẹ́ẹ̀ mi gan gbọ́gbọ́ sísì màá lọ pọlọ́pàá bẹ́ẹ̀ ṣínkú bẹ́ẹ̀ náà mú yín màá sọ ẹ̀tọ́ báyé ìrìn ọ̀nì ń sàgbàrà rí bí agbé ń lọ ṣe náà fi ń wọ́de gbogbo ìrì bẹ́ẹ̀ gbogbo ojú ẹsẹ̀ gbogbo ẹ̀gẹ́ kí mo gbìn gbogbo ewédú ń jí mi ló lọ́ rí bẹ́ẹ̀ ayé rí fọ́ èmi bẹ́ẹ̀ ọlọ́pàá bẹ́ẹ̀ máa mú yín lọ ṣíkú wọn bá mú un. olódùmarè ẹ eh. ṣé èṣe pé àwọn olórí burúkú mi tọ́jú ìbọn síbi bẹ́ẹ̀. ikú ń para tún lọ sí ra ó ń pa ó ń pa ó ń pa àní kó ń pa níwájú rẹ̀ yìí lọ ó ń pa ó ń pa ó ń pa ìró ẹkún lóró. wo bẹ́ẹ̀ ní rí bẹ́ẹ̀ ní rí bẹ́ẹ̀ wo iná wo iná wo gbogbo komi bẹ́ẹ̀ náà ti bàjẹ́ ìwò ìwò ìwò bẹ́ẹ̀ ìmọ̀ gba fóònù mi ń rèé gbogbo komi bẹ́ẹ̀ náà ti bàjẹ́ ojoojúmọ́ bẹ́ẹ̀ náà mi gbàgbé kọjá mo lógun o bẹ́ẹ̀ ṣe pé mi lógun o kí mi bá gbọ́n lẹ́kàn báyìí àkànkú dànù ní dẹ̀ mọ́ iye ni ó lòdì sófin wọn lọ́jọ́ mi yà wọ́n bẹ́ẹ̀ kí mi yá fi hàn yín ìjàre o ìwọ́n jẹun bá gbogbo komi jẹ́ o. fún àǹfààní ara yín mà màá gbà yín níyànjú pé ẹ má wá sí oko ní àkókò yìí àwa máa ṣe àmójútó oko yín pàápàá jùlọ a máa ṣe a máa ṣe aṣọ́gbà fún bí ẹ mọ̀ pé ibi báyìí tí àwọn amòkùnṣèkà tí wọ́n ń gbà kọjá ó lè ṣe yín gan lọ́ṣẹ̀. yèsí yèsí kémi mọ bẹ́ẹ̀ kí n mọ àkókò oko mi mọ àsìkò kórè là bẹ́ẹ̀ wọn dé o mọ ya àwọn olè bẹ́ẹ̀ mọ fi hàn yín kí n dẹ̀ mú ọ síkún ọ̀yá di kí n mọ́ wọn kó mọ́ wọ́n gbé ní ènìyàn wá o wọ́n gbé wá o. ẹ ẹ ó dà ṣe rí nǹkan táwa ń ṣe fún yín à ń ṣe yín lóore ni ọ̀rẹ́ aráàlú làwọn ọlọ́pàá jẹ́ bẹ́yìn náà ṣe jẹ́ ọ̀rẹ́ tiwa ká lè dáàbò bò yín ni sọ̀rọ̀ mi ti yé yín torí tí nǹkan bá ṣe yín báyìí ọrùn wa ló wà á jẹ́ pé àṣìṣe wa bó ti tọ́ àti bó ti yẹ pàápàá jùlọ ẹ tẹ̀lé wa dé àgọ́ wa kó lè wà nínú àkọsílẹ̀ wípé àkókò báyìí ní ìgbà báyìí ni àwọn amòòkùnṣèkà máa ń gba inú oko yín kọjá láti lọ ṣiṣẹ́ ibi. olódùmarè ọdẹ o ṣé mẹ́tì ṣoore ṣe bẹ́ẹ̀ lèsì yòlè kí mi fi hàn án bẹ́ẹ̀ ó ti di kí mi tẹ̀lé rin ràgọ́rin ìṣàánú mi mẹ́mọ̀ kankan. mama mama kò sí ìyọnu sí wàhálà àwa máa gbé yín lọ ságọ̀ wa àwa la tún máa dá yín padà wá sí. gbé mi yín gan mi bẹ́ mi lẹ́rù bẹ́ẹ̀. ọ̀fẹ́ ni ọ̀fẹ́ kò sí wàhálà àti ìmọ̀lé àṣẹ kankan eléyìí tẹ́ ṣe fún wa àǹfààní ńlá lẹ ṣe fún wa ọ̀rẹ́ aráàlú làwa jẹ́ ṣé o ti yé yín. àwọn èmi nìyẹn yé ọyẹ mi rẹ ìjà lọ àníkú ń parọ́ tún ló sì ra. ó ń pa ó ń pa ó ń pa. àníkú ń pa níwájú rẹ̀ yìí lò. ó ń pa ó ń pa ó ń pa. ìró ẹkún ló. freeze stop there. Oh, yeah. if you move I blow your head. on a single file. you like that. on a single file. down everybody. Down. collect your bag. search them. Oh, no. ah, Baba. them. Are you looking at me? What do you have on me? Ah. Hey, mama. Mama, eh, ah. kí mama, wá ṣe ń bí báyìí? Ṣé bá ti sọ fún yín pé kí n má wá síbi pé àwọn máa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ń bí báyìí? Kí ló dé ta wá kí ló wá ṣe? Ẹ fi ẹ̀mí ara yín wéwu ń bí báyìí nínú. Àwọn èmi kọ́ mi sọ bẹ́ẹ̀, ojoojúmọ́ kí n tẹ́ kí n mọ̀ ń débẹ̀ mọ́, kí n bá tẹ wá bẹ́ẹ̀ mọ́, ayọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ bẹ́ẹ̀ máa tẹ̀lé tó mo ti promise àwọn ọmọ mi pé mo mólé o mo dẹ̀ tẹ fáwọn ọlọ́pàá àmọ́ ọjọ́ kan bá mú ọ bẹ́ẹ̀ máa débè bí wọn ṣe mí wò mí. Ah! màmá kí ló dé tẹ̀ ń fi ẹ̀mí ara yín wéwu ẹni sùúrù ṣé àrògbé nǹkan tá à ń ṣe yìí a lè lo ègé sí i gan. bẹ́ẹ̀ mọ̀ kankan. Eh, eh. màmá ọ̀ya ọ̀ya alẹ́lẹ́ ọ̀ya on a single file every one of you. bébè bébè mo bọ promise wọn pé mo fẹ́ bímọ sí Dubai. relax mo ti promise ẹ and i'm gonna fulfil my promise okay just just chill yourself. Eh? Baby, my birthday. I'm sorry, I'm a celebrate birthday. It is not going to be a problem, okay? But baby, I need to change my car. the new car. You know what? Take it easy. We're gonna do everything one after the other. My love. Ṣùgbọ́n. My love. Yes. Mi ò fẹ́ nǹkan tó máa You know that. Relax now. Yeah. I will make sure I fix everything. Eh? Baby. Eh? Hello? ẹ́ eh? àwọn boys yẹn ooo ọlọ́pàá mo ti mọ̀ pé àwọn boys yẹn máa fuck up I knew they would arrest them ah dárúkọ mi when their papa no mad àwọn ò lè dárúkọ mi láéláé wo wo bí ìwọ ni kó má pè mí o don't call me on this matter any longer i don't even know you má pe nọ́mbà mi mọ́. yes everything is okay there's some boys in my family family issue ni so wọ́n lọ dáràn ọlọ́pàá so wọ́n máa settle it that is not true. are you sure no calm down mo ń gbọ́ pọ́n ti arrest o fẹ́ wàhálà jọ ṣé o wà involved in anything. listen to me mo sọ pé family issue ẹ̀gbọ́n kan ṣáà ṣe we are all fine. Rẹ̀rẹ̀ bí inú relax ẹ dúró náà. Wait wait ní wait chill. Be happy, àlàyé kò be happy. You keep on beat. Ṣùgbọ́n ṣálú ṣùgbọ́n. bàbá bó ṣe wà ẹ iṣẹ́ ńlá ni o na only you i wan make you dey use this gun because mm. as this gun dey so tẹ bá lọ jẹ kó kó lọ jẹ pé lọ drop ẹ fáwọn boys lásán if they go come go dey see am for outside tọwọ́ ìjọba bá tẹ baba make i no lie for you ah ọmọ they go track me down o for real wọn máa track me ni o they go track me down so please baba. fara ẹ balẹ̀ nǹkan tó ń sọ ti yé mi sórí ìbọn tó mú wa yóò sí ibà gan-an ara àwọn ọ̀bọ̀n tí mo like láti máa lò ní ṣé mo pé bọ̀n ló ń jẹ mí ló ń jẹ na so baba. má kà náà mo máa ṣe náà máa fún ẹ owó tí máa fún ẹ máa yàtọ̀ sí ìtò tí ń gbà tẹ́lẹ̀ nothing do you. ah um, baba na so but baba still uh, i wan make the money make e step up well well o oh. eh, ṣáàmù i told you before that i have a wife and i have children àti wípé bí mo ṣe ń sọ fún yín gan ah, bàbá mi ti dáràn sí gbòòrò na like two girls don get belle for me o oh. so as e be right now i wan make plenty. ah Jude. baba Jude. i dey hear you o ní láti rọṣà rẹ báwo ni mo máa ṣe normal fún ẹ. no wahala baba. no forget wetin i tell you o ní láti invest okay gbogbo àwọn ọmọ tó bí yẹn make sure pé iṣẹ́ informant yìí ni wọ́n ń ṣe ah, ah, that's the only way tí ẹ fi ní ní tálíkà nídìílé yín. na so ah baba na so na ah <laughs> wetin you expect baba as a matter be. watch watch watch let me cover for you. mo gbúrò ẹsẹ̀ kan sí i. Follow me. Ah. Dàgbé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Crayfish jàre. Ah! Ah! Baba don't shoot. Don't ah, Baba ẹ má yìnbọn. Are you mad? Baba ẹ má yìnbọn, ẹ má yìnbọn. Ah, Baba, I know him, eh? I know him, I know him. Please. You know him? Ah, please don't shoot. I know him. And ah. who is this? Baba, please don't shoot. Ah, Matanga. Mata what? Matanga! Má fojú ọ̀nà òkú kẹbọ̀rọ̀ máa bá Matanga. Dòdò kékeré tí ń gbé ni lọ. Dòdò ojú àníkún ṣùgbọ́n ò lè gbé ni lọ kekele wolie kekele mana tam kinh ma tang ma tang ma tang kikir bos kaníẹ́ ah, dúnà ibo ló gbà wọlé náà báwo ló ṣe jẹ́. o ṣe bí mo ṣe jẹ́ sílẹ̀ mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ ẹ́ bẹ́ẹ̀ ni mo wọ́ mo dẹ̀ mọ̀ ẹ́ bẹ́ẹ̀ ni mo rà gbogbo bí wàá tiẹ̀ àwọn tó kọ ẹ̀bẹ̀ ṣe máa ń gbé ìbọn lẹ̀ tó máa ń gbé gbogbo ẹ̀ ni mo rí pátápátá. dúnà kí ló fẹ́. mo need help ẹ ni. kún pa lọ́tún ló sì ra. ó ń pa ó ń pa ó ń pa. àní kún pa níwájú rẹ̀ yìí o. ó ń pa ó ń pa ó ń pa. ìró ẹkún lóró. aṣọ ikú ló wọ. kékeré máa sí ni. ojú ẹkún ń pọ́n. ojú ẹkún ń pọ́n o. ojú ojú ẹkún ń pọ́n o. ṣá o. àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé màtáǹgà lodò tẹ́ fojú di ti ń gbé ni lọ. kéèké nara délé. àlọ́jú àkùn fọ́. àwa okay for now thank you very much. Mm. ilé ilé yín ẹ̀mí wá kí mi kẹ má jẹun kẹ tó lọ. àbí o <laughs> eh, bóyá ká kọ́kọ́ yanjú ìgbà tí a bá wa náà bóyá tó bá dìgbà tí a bá ṣe tán àwa sọ nǹkan jẹ. it's alright mo ti fẹ́ jáde tẹ́lẹ̀ bá five minutes ago àmọ́ bẹ́ẹ̀ ṣe lẹ́ ń bọ̀ mo láti dúró ńlé dèyìn àmọ́ nǹkan tẹ wá sọ yìí náà nǹkan tá a lè sọ lórí fóònù. ẹ àmọ́ ẹ jẹ́ kí ẹni tó lọ́rọ̀ kó fẹ́nu ara ẹ̀ kó sọ nǹkan tó bá wa. madam. Mm. ni mo ní interest ilẹ̀ yẹn wọ̀ mí lójú gan débi wípé ah mo ah ó ṣe bí kí n get it léni léni léni if possible ṣe rí ilẹ̀ yẹn ó wà very very close to my office kò dẹ̀ fẹ́ ra fún car park mo wá bá olólùfẹ́ mi sọ̀rọ̀ pé kó wá bá mi bá yín sọ̀rọ̀ so inú mi dẹ̀ máa dùn tí a bá lè ta bẹ̀rẹ̀ fún mi. ó tẹ̀ jẹ́ pé ilẹ̀ yẹn ò sí lọ́kàn mi àti tàǹsì. kí ni mo sọ fún un mo pé tá bá dàgbà jù báyìí lọ látà ká fi wọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ kan ká máa fi lò gbà ní but not now. ẹ <sighs> ọ̀nkú eh, ká tó débi ni mo ti kó mọ̀ pé ọ̀nkú ò ní fẹ́ ta lẹ́yìn àmọ́ sáà insist pé ká débi náà kí n tẹ̀tẹ̀ lóun wá sọ́dọ̀ yìí. but ẹ jọ̀ọ́ ọ̀nkú eh, ẹ torí ti tèmi gbogbo ìrànlọ́wọ́ kí ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún mi láti jẹ́ kí ẹ̀jẹ̀ títà fún ìyàwó mi ẹjọ́. ilẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa yìí talking about thirty years ago gbogbo àwọn petrol station yẹn kò tí ì wà develop báyìí gbà yẹn a kàn ní foresight tó dáa fún business la ṣe bó tẹ̀ jẹ́ pé force value ẹ̀ ń sìn it's about fifty million naira àmọ́ mo ti rí bó ṣe rí ẹ ti kọ́wọ́ mi bọ́ ṣọ̀ṣọ̀ rẹ ni àbí. Eh, ẹ lọ mú forty million wá. it's all right. forty million. forty million naira. ṣe ti gbọ́ wáyé. àbí. mo sọ fún ẹ mo ní ah, ah, kò sí nǹkan tí mo lè gbà tí lọ́wọ́ ń kú mi àdúpẹ́ eh, lọ́wọ́ yín gidi gan àìná òpin ilẹ̀ ẹ ju iye tí ẹ sọ yẹn gangan lọ hmm. but mo rí i pé èmi náà mo fi ọwọ́ ọlá mo fi gba yín lójú ni hmm. eh, ọlọ́run á jẹ́ kémi náà lè sanjọ́ fún ìgbà ń jáde lọ́nsìn hmm. a máa make payment yẹn sórí àkáǹtì yẹn. Eh, ẹ bá jẹ́ ká ṣe báyìí náà let me talk to my lawyer ìyẹn drop number ti yín bí àbí contact lawyer ti yín ẹ jẹ́ kó bára wọn sọ̀rọ̀ bó má ṣe máa ṣe ló ní lẹ́gàdé kan parí ẹ̀ so kò ní sí pé èèyàn kan rẹ́yàn kankan jẹ. Okay ẹ má dààmú ìyẹn náà tún wà. olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú ẹ̀. ẹ ẹ mú tíǹkì ẹ mú tíǹkì. àní kò ń pa níwájú rẹ̀ yìí ló ń pa ń pa ń pa ìró ẹkún lóró. ó ti yẹ isa mi ò rí lè ní ìrí ojú nǹkan ẹ̀ dáadáa mo kàn máa ń notice pé nǹkan kan máa sáré kọjá. so tí nǹkan yẹn bá ti kọjá. So, mo máa sáré bọ́ta tí n bá ti bọ́ta mo ò ní rẹ́ anything but at the end of the day mo máa ń rí nǹkan tó dàbí ẹranko báyìí. exactly but tó bá máa rí kinní yẹn wàá rí in front èèyàn. exactly sir. tó bá máa fi ṣẹ́jú o tún máa di àlùjáwọ̀. bẹ́ẹ̀ ni sir. ẹni tí orí tó dẹ̀ tó ni wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀. exactly. sir àwọn èèyàn máa ń sọ nǹkan kan o wọ́n ní tí ògiri ò bá lanu aláǹgbá ò lè wọ̀bẹ̀ sá ẹ rí i pé bí mo ṣe jáde lọ tí mo ní kí n rin gbogbo compound yìí mo wá débi ẹ̀yìn kan bẹ̀rẹ̀ sá níbi fẹ́ǹsì wọn ẹ̀ mú rí i pé ibì kan ti crack níbẹ̀ àǹtí èèyàn ò bá dẹ̀ ṣọ́ra sá kó má pé ibẹ̀ yẹn lọ́ máa fẹ́ gbà wọlé láti wá àtáàkì wọn sá. fẹ́ǹsì ọ̀dọ̀ tèmi. níbi ẹ̀yìn bíbá ẹ̀ ẹ sá ti gbọ́ bó ṣe ń sọ yẹn aláti da fẹ́ǹsì ẹ̀ wò lẹ́sẹ̀kẹsẹ̀ àdèmàtúkọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà. Yeah. No, so just be that coaching now, spread to all that way. What? Ẹ̀yin náà mọ̀ pé ìfọ̀ àrùn àgbà àgbà tí ò bá fura ló lè máa kó lẹ́rù. A dẹ̀ observe pé gbàtà fẹ́ wọnú security yẹn wọ́n wo ojú ara wọn fúnra wọn ní signal tó jẹ́ wípé ejò ti lọ́wọ́ nú nìyẹn. Àwọn security àdúgbò tọ̀dọ̀ ti mí nìyẹn o. Ṣóńdè. Yes sir. Number two, Yes, sir. ti rí. Sẹ́ẹ̀rì gbogbo àwọn tó dúró tẹ̀ ń wo ìyàtọ̀ obìnrin àtọkùnrin. Hmm kò sóbìnrin kankan nínú wọn o hmm. ọkùnrin ni gbogbo wọn iṣẹ́ tí mo sọ fún wọn pé kán wá ṣe níbí òun lè rí tán ti ń jíṣẹ́ wọn yẹn àwọn nǹkan tó lè mú ewu dání òun lè ti ń gbọ́ síta yẹn now aláti change gbogbo security yẹn pátápátá gbogbo àwọn securities yẹn pátápátá gbogbo wọn máa lọ mi dẹ̀ ní fẹ́ kẹ́ fún ara yín gba ànádá wọn ẹ fi ṣẹ́ sílẹ̀ fún wa ó ti yé yín now mo láti fún yín níyàn kan tó máa máa tẹ̀lé yín ẹni tí mò ń sọ yẹn má fojú di o èèyàn kan bí èèyàn mẹ́wàá ni o hmm. now ẹ múra wípé tẹ́ ẹ bá ti ń jáde tẹ́ ẹ bá ti rí ẹ wà nínú ewu hmm. tẹ́ ẹ bá ti ń rí níwájú ibìkí tẹ́ bá fẹ́ lọ ẹ save. Hmm. Ah. ó dé gbogbo ẹ̀gbọ́n ṣe ń sọ immediately after this meeting yes, get a circular around straight. street pé mo fẹ́ ra àwọn landlords mi fún very very important meeting. All right, sir. And after that, we should be able to know the next step to take. All right, sir. Now, àwọn tó máa ṣẹlẹ̀ ẹ̀sìn ni pé ẹ jẹ́ ká wà ẹ jẹ́ ká bọ́ síta ká wà kọ̀kọ̀ díẹ̀. Ikú ń para tún ló sí ra. Ó ń pa, ó ń pa, ó ń pa. ọjà ayé ẹ sábà tọ́jú wa. Ẹ ṣé gan ẹ ṣé ọlọ́ call ló make láti àárọ̀ tàbí jí báyìí. then business is not to lose mm. more. àlọ́ olóògbé rẹ̀ gbà yóò kúkú dáa àdá. ọ̀nkú ọ̀nkú àfìgbà tẹ ká mi mọ́lé. today today wo ni. ìgbì tẹnumọ́gi ó gbé àfìgbà tẹ wàá ká mi mọ́lé. <laughs> Ah. ṣé ìwọ tó yẹ pé à ń rí béèyàn bá wọ ẹ títí títí tí báyìí tá a bá ní ká di irọ́ ni mo tún pè lórí aago bá pè pè pè pè pè pè pè àwọn amọ́lígàdì ẹ àwọn ló máa gbá aago mi àárín ẹ ló he is busy he is on the meeting he is on the kíní kan mo ní wá tó bá dé òkè bá kọ̀ tí o bá lọ bá mọ̀ ọmọ mọ̀ gan lọ bókè èmi gan mo gbéra láàárọ̀ yìí kó tó jáde ní ti kọ́ ọmọlé bẹ́ẹ̀ kébì wà nù. ẹ̀gbọ́n mi alájẹká làgùn jìnnà mo mọ̀ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bìtìrì lẹ́ẹ̀ máa gbé jáde. ẹ ah! <laughs> ẹ sọ wá rí tó sọ o. àbí kí ká gbogbo àbí gbogbo nǹkan tẹ bá bá wa ká kọ́kọ́ gbé ọ̀rọ̀ owó sẹ́gbẹ́. Ah, irọ́ irọ́ àmọ́ ti má gbé yín sẹ́gbẹ́ kan sọ wá rí tó tó kọ́kọ́ sọ lówó dé o má gbé sẹ́yìn o ó gbé síwájú díẹ̀ ká fi sọ̀rọ̀ wa tán. <laughs> mo mọ bó ṣe ń lọ àmọ́ kí ni kókó nǹkan tí ẹ bá wa lọ. ẹ ẹ sọ̀rọ̀ ọmọ tó ń wò yìí ọmọ oh yìí ọmọ ìyàwó mi tó kọ́kọ́ bí fún mi tó fẹ́ bí kejì tí mo ní kọ́ lọ sẹ́ oyún ẹ̀ tí mo lè dànù gbaná òtò rìn nìkùnrin ọba gbé mi ọgbà mi ọgbà gẹ̀rẹ́ láàyè ọmọ ẹ̀ ni. ẹ mọ̀ pé wọ́n pọ̀ mi ò lè dóhùn wọn. máa ah, ń ah, bọ́ bá tiẹ̀ wá sọ̀rọ̀ àbúrò mi ó tiẹ̀ ní sọ lójú ìyàwó mi ọmọ fẹ́ kí ìyàwó mi máa wò mí bẹ́ẹ̀ ni pé mi náà ti dàgbò orú sẹ́yìn ayé ìgbà ẹ̀ mọ̀ ni o. ẹ ẹ ti change yín sí. mo ti change o. ọlọ́run ṣeun. <laughs> mo ti o. sọ wá ó ti ka gbogbo ìwé tán yányán ó wá ń wá sẹ́kiri ó sì máa wọ ọkùnrin tó wá ń tà ń sìn wọ́n máa ranjú mọ́bìnrin ọkùnrin ọmọ tó bá ti fáìn ní orí orí bí sẹ́ rẹ́rìn músẹ́ ìyá ẹ̀ ló fẹ́ rí jọ tí ìyá ẹ̀ fi mú mọ́lẹ̀ ńgbà náà ní tí màgbó rìn rẹ̀kùn rẹ̀ ẹ̀kọ́ gbàgbé mi kò gbàgbé rẹ̀ láàyè ó lè dànù záwé wá ó ti rí. dàgbé wọn kúrò kó kúlẹ̀. Ah! ọlọ́run má sì yọnu ọlọ́àbí kí ló rúkọ ẹ. ẹwà tó mi ní sá. <laughs> <laughs> wá wò wípé mi ìfẹ́ kán máa fọ́ ọ̀pọ̀ ọmọ mi lára nípakúpa torí mi ò ga omi ò fẹ́ wàhálà ní fáwọn ọmọ tèmi tí ń bá di bí tó ti yọ wọn mọ bẹ́ẹ̀ ń ṣe wọ́n mo wá ní kó a bá wáṣẹ́ tó bá rí sẹ́ ó rí sẹ́ lọ́dọ̀ àbúrò mi nígbà àwẹ̀ nànà rẹ bí abá wọn tó bèrè tọkùnrin lábá lẹ́sẹ̀ gbé ma lọ́wọ́ rẹ̀ mo jẹ́ mọ̀ pé owó oṣù ló san fún wọn tí wọ́n sọ kékeré ojú wọn ló ń dán bẹ́rẹ̀ bẹ́rẹ̀ bẹ́rẹ̀ mo mọ̀ pé òfò wọn jẹ́ wọn yá bó bá ṣe wá ọmọ rẹ̀ bó ṣe fi ṣiṣẹ́ bí ni mo mú wá bá ń gbé balẹ̀ lọ́wọ́ kó náà lọ wọ ṣòkòtò kó wọ jíìsì kó wọ àwọn káfáàsì tó wọ yẹn kó bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ sẹ́ àti mo fẹ́ nìyẹn. dadi ìbọn bíi sí bọ́ọ̀lù. jọ jàre. ẹ̀gbọ́n mi ṣe mọ̀ kan ṣe rí gbogbo àwọn tẹ rí yẹn àtàwọn tó dúró yìí iṣẹ́ tẹ rí tó ń ṣe yẹn wọ́n lọ rí ìdẹ̀yìn wọ́n kàwé fún ni wọ́n rí i pé ẹ rí i pé wọn kì í rìn rárá rárá àbí sí ìgbà tẹ̀sí wọlé ẹlẹ́rìí lẹ́nu wọn iṣẹ́ tó ń ṣe nìyẹn èmi ò wá ní àláò ọmọ tí ò mọwọ́ mẹsẹ̀ tí ò lọ rí ìdírú nǹkan bẹ́ẹ̀ yẹn ní skul kó kàn bẹ̀rẹ̀ sí ní gbébọn ẹ má fa burú sọmọlọmọ ẹ má wọrí ṣebí kò ti rí sẹ́ni. jẹ́ kó náà lọ kà kó gbé ma lọ́wọ́ bí kò ti rí sẹ́ni. ọlọ́run ṣe ti báyọ̀ mi lé lẹ́nu ìyàwó mi lè máa bẹ̀ òun ní àwọn òǹtajà òǹrajà ní kọ́ńpìn tó ní rẹpẹtẹ bóyá á wáyè nínú ibì kan ń bẹ tó lè fi sí àdèmà ṣiṣẹ́ lọ. òyà dúpẹ́ lọ́wọ́ ìyá dúpẹ́ lọ́wọ́ o ti rí sẹ́. ẹ máa rí ìyàwó mi ló ti rí sẹ́ ṣẹ́gbọ́ ẹ ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ màá rán ìyàwó mi sí yín o ti yé àáṣẹ́ tún yín tẹ bá ti ń lọ ẹ fífi o nǹkan tẹ fẹ́ jẹ tẹ fẹ́ mu àṣẹ torí mi ṣe kí ni mò ń kọjú lọ síbì kan àdẹ ń pẹ́. Túndé Túndé. Ikú ń pa látún ló sì ra, ó ń pa ó ń pa ó ń pa. Àníkú ń pa níwájú rẹ̀ yìí ló. Ó ń pa ó ń pa ó ń pa. lọ́kàn ní tolóhùn. èmi wọ́n mú wọlé èmi ló máa jẹlẹ̀ ò ń tẹ̀lé àwọn bọ́ìsì ẹ̀ ò ń tẹ̀lé wọn lọ èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ah! mi ni màá tẹ́ẹ̀dà. èmi lòjíṣẹ́ ẹlẹ́sàn ọjọ́ gbogbo ń tọ̀lé ọjọ́ kan ní fọlọ́hún ibikíbi tó bá lọ bàbá mi ń bẹ̀. ha ha ha. má wọrí bàtà ṣẹ́mọ̀ àánú máa gbìyànjú mo sọ fún yín tẹ́lẹ̀ ehm, gbogbo effort wa àtúndọ́gbùlẹ̀ náà ni to make sure pé I get ènìyàn ẹ fọkàn ẹ balẹ̀ má wọrí ṣe gbọ́. mo wish kí n fi gbogbo pains mi ẹjọ́ tó wọ lọ́rùn mo fún náà bá mi ẹjọ́ má yẹ kí wọ́n pa ọkọ mi gbé nítorí Ọlọ́run please ẹ bá mi put more effort I beg you. kò sí wàhálà a kò fẹ́ kí n fọkàn ẹ balẹ̀ for one time in no time ẹ máa ẹ máa Damn lady. Ma, appreciate ẹ̀ bọ̀ tẹ́ bá lè bá thank you so much. sọ́ra ẹ I should. thank you thank you. all right. Um, yeah. sir i've gotten those information. informations. okay má bọ̀ lọ́fíìsì má bọ̀ office. má bọ̀ lọ́fíìsì má bọ̀. yeah. Hey guys lọ́gbọ́n tá and why, wá yìí ó cause wa a lot of things I almost lost my job kì í ṣe pé bí àmì need àwọn capable hands o but my hands are tight so when she recommended, yìí I thought pé my reasonable tí a your yọ in another way. So I hope you guys are capable. Yes, sir. I want my life. The map now. I want my life. Oh, chief. Má kí mi bí ológun, ó sì mí Sorry, sorry. It's all right. Ó ti mọ́ra. Yeah. Báwo ni ọ̀rọ̀ tá jọ sọ? As you can see, this is another squad. Our eléyìí special squad new one wọ́n wà capable. I can say these are not your squad. Um, all for Matanga? Yes. But um, because our resolves ni pé we want him alive. Alive? Yes. ẹni tí ṣògo bá tọ́jú ẹ̀ wọlé kó gbọ́dọ̀ bá wọn bọ́ba kò so I have seen this guy killed before. mi ò fẹ́ jẹ́ ká dẹ̀mí àwọn ọmọkùnrin légbodò. It's a problem. Uh, we're capable at the man. I get it down for sure. Hmm. Am I worried with this problem? Eh, ọ̀dọ̀ tèmi o. Hmm. Ìwọ ọmọ ló máa ń mọmọ jókè gbẹ. Ẹni mi kùkù tèmi, ara ẹ̀ lómi. Àmọ́ tí n bá tún ní support mi ta lè fi tètè get rid this same matanga guy. It's better for me. Um, actually, ìjọba ọ̀fẹ́ alive and so I gbọ́dọ̀ adhere. It's all right. Yes. Bí a kì excuse yín fúgbà díẹ̀ kẹ̀ ṣe tán ká randa. No, no, we're done. Okay. We're done, no, we're done. So guys, no mistakes. Do it your own way, but always connect me. Always connect me. All right? Hey guys, ẹ má for? Nǹkan I want wá ṣe you. báyìí, ó yẹ kẹ́ ti mọ̀. Nǹkan tá a wá ṣe yín bí kò ó yẹ kó ti yé nǹkan táwa ṣe ń báyìí mo dẹ̀ mọ̀ pé nǹkan ẹ ti wà gallant táwa ṣe ibi tó bá yé yín ó yé yà but now ẹni táwa bí gangan òun ni màtáńgà wọn ní ibà yìí ló ń gbé ibà yìí ló ń sùn so ẹ̀yin guys ẹ group up. má sọ̀rọ̀ sí ọ̀kan tí ń gbé ni lọ. movement. ojú àníkún ṣùgbọ́n lè gbé ni lọ. máa ni wọ́n sì ní kára yìí. kékeré wo ni ẹ kékeré mọ́lá sí i. tanga sukuu mọ́ alágàdé tanga. tàǹtó gbóná ojú ẹ̀.

right. fojú ọ̀nà òkú kẹbọ̀rọ̀ máa bá bọ́ ilá aṣọ máa tàǹgà dòdò kékeré tí ń gbé ni lọ tanga anto bona ojo shaw anita ah, bani kameni wala ma mutule no na fe pro ojo no tanga eh mina kana kuriti wale ti wa fa gu gbogbo ni aloju torí pé mi ò ní katanga kidna matanga matanga matar. Que quiero música, que quiero entrar, así en el hoy. Y compara tu losira, compa, compa, Ìró ẹkún lóró, aṣọ ikú ló wọ̀, kékeré màá sí ni ẹkùn ń pọ́n. ojú ẹkùn ń pọ́n o. ojú ojú ẹkùn ń pọ́n o. My leg! My leg help me! My leg! Ah! Ah! Ah! My leg help me! Help! Help me! Ah! My leg! My leg! tàtàtà tó gbéra fojú di ti ń gbé yín lọ. kékeré nara sẹ́lẹ̀. àlọ́jú wa. ojú ẹkùn ń pọ́n. ojú ẹkùn ń pọ́n. Ataga, please. Ah, ah, please. Ataga, help. Ah, Ataga, please. Help. Ah, ah, ah, ah. 아, 아 아, 나이스. 아, 아. aṣọ ojú ẹkùn ń pọ́n o. ojú ojú ẹkùn ń pọ́n o. ṣá o. àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé màtáǹgà lódò tẹ́ fojú di ti ń gbé ni lọ kéèké nara. àlójú wa. can see that this Batanga of guy thanks much. I'm a little ambush for you because I feel. I'm kékèké máa sì ojú ẹkùn ń pọ́n. ojú ẹkùn ń pọ́n pão. Ojo ojú ẹkùn ń pão. matanga. matanga lodò tẹ́ fojú di ti ń gbé ni lọ. matanga lodò tẹ́ fojú di ti ń gbé ni lọ. kéke nara sẹ́lẹ̀. alójú àkùn fọ́. ìlú ẹ̀kún lé. ìgbẹ̀yìn tẹ́ fojú di ah. matanga ẹ̀ ò fẹ́. sọ ẹ́ mi pé ẹ̀ mú bàbá. bẹ́ẹ̀ ni sá ẹ̀yin tẹ́lẹ̀ kù lélẹ̀. mo lérò pé a lè continue pẹ̀lú iṣẹ́ yẹn sàn because bọ́mọ̀tàǹgà yẹn mi ì bí ó ti rí agbára yẹn gbogbo àwọn tí mo kó lọ sà most of them ti kú so sir we have to leave now sir ẹ má bínú sir. What time? kojuana wuku kebrama babo in la shamatanga dodo kékeré tingbe ni lọ dodo juanikun ṣùgbọ́n lè gbé ńlá. ẹ rasa gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lórí fóònù pé mo fẹ́ rí yín ṣàbọ̀ hmm. tó yẹ kẹ́ ẹ mọ̀ mí sáà. mi ò mọ ẹ. mo máa ń wá sọ́fíìsì dáadáa máa ń wá sí bíúdìnì ọ̀dọ̀ yín yẹn dáadáa sáà. Ah. Um, but anyway, that's not the issue right now. Hmm. Um, Samori nínú newspaper pe ẹni tó bá rí Màtáńgà wípé ó ní ransom tó wà nílẹ̀ What do you want? I don't know how true that is, sir. What do you want? Um, sir, the truth is, mo aware about matanga. Mm. Yes, sir. Kódà, nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mo lè sọ fún yín báwo ṣé o máa ń wo ojú mi. ṣé kí wọ́n ajá yín tọ́sà ilé mi ni màtáńgà ń gbé ọ̀dọ̀ mi ló ń sùn. ilé ẹ̀. bẹ́ẹ̀ ni sà. same màtáńgà. yes sir but the thing is ransom tó sọ pé ó wà ńlẹ̀ fẹ́ni tó bá rí yẹn òun ni nǹkan tó rí lè gbé mi wá sá o so tí bá tẹ bá mọ̀ pé bóyá wọ́n máa fún mi lówó máa provide màtáńgà fún yín sá. <laughs> ah. So, accomplice ni. Ah, no, ẹ mọ̀ ẹ ṣáà mọ̀ pé foreigner ni sà. Èmi ò mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ ló ń ṣe o. Èmi kọ́ ni kí n help ẹ kí n gbà sílé ni. Later ni mo kàn discover pé ó ń pààyàn. Mi dẹ̀ lè tackle ẹ̀ one on one. So mo dẹ̀ feel pé the best ni pé kí n wá sọ fún yín. Okay. You can get Matanga. Yes, sir. I'll provide Matanga because I know everything about him. Then you can get the money. You will get the money. Then you get Matangaza. Tamilore. Jude. Mo ti fẹ́ béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀. But mo mọ bí mo ṣe máa gbé kalẹ̀. Torí mi mọ bí ògán ṣe máa understand. Gbogbo ìrànlọ́wọ́ tí mò ń ṣe fún ẹ gbogbo àwọn tí mò ń jẹ́ kí o rí tí mò ń jẹ́ kí gbogbo mission ẹ̀ kó wà accomplished mo feel pé ó yẹ kó ní nǹkan tí wọ́n gan máa ṣe fún mi in return kí lèrè mi kí ni profit mi kí ni gain mi pẹ̀lú gbogbo help tí mo help ẹ. ah èrè jude ọlọ́run nìkan ló lè pinni lérè. ọlọ́run nìkan ló lè pinni lérè jude ó ṣàmọ̀ pé ìjàngbara ni mò ń jà ó dẹ̀ mọ̀ wípé owó tó dá màmá mi ni mò ń gbẹ̀sùn ẹ̀ mo really appreciate gbogbo support and everything tó ń fún mi but ọlọ́run nìkan ló máa sọ ẹ́ lérè o. ọlọ́run nìkan ló lè pín mi lérè. <laughs> tó túmọ̀ sí wípé kí n máa dúró dìgbà tí n bá tó dọ̀run kí n tó wá lọ gba èrè mi lọ́rùn. ah Ọlọ́run ló máa ń pín ẹ̀dá lérè so ọ̀run ni èrè gbogbo wa wà. ọ̀run ni èrè gbogbo wa wà. olóró lójú. Hey guys. Yes sir. Mo ti get information látọ̀rọ̀ Jude. He okay, wà around now tẹ́ bá ti ń lọ ẹ máa plan pé you want to call for backup A law fully armed kẹ complete to check ṣẹ́kù. yes sir. because we must get that matanga down my job is at stake if I don't and if I go down we will go down together do you understand. yes sir. we must get him today so I'm waiting for you. all right sir. move it. oh, ẹ̀wù ẹ̀jẹ̀ òun gbẹ̀san kò sóhun àṣegbé. gbà kọ́ máa ṣe lójú fèrè ni wọ́n sọ mo wò ara fún mi pé Tamilọ́rẹ̀ ọwọ́ pálábá ẹ̀ ti ṣẹ́gi ó sì rí bẹ́ẹ̀ ọmọ inú odi ni dákun kò gbọ́dọ̀ kú sẹ́yìn odi mami. ọwọ́ pálábá Tamilọ́rẹ̀ sìgì. Ah! ẹ wọ òrìṣà. àgbẹ̀dọ̀ ah, o. ẹ wọ́n ti kẹ́rẹ́kẹ́rẹ́. àgbẹ̀dọ̀. Ah, ẹ kò ní pẹ́ẹ́rọ tí ẹ̀kọ́ máa wọ̀. tó bá wá rí bẹ́ẹ̀ Tamilọ́rẹ̀ o tàmí lọ́rẹ́ o ibikíbi tó o bá wà kó máa gbọ́ mi gbèjègbèjọ ọ̀ka ṣerúgúdú wọlé ejò ṣèrò gbọ̀dọ̀ dáná ejò ṣèrò gbọ̀dọ̀ dáná ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí la fi mọ́ta nírọ̀gùn títọ́ tayọ̀ báyìí la fi mú màrìwò wọgbọ́dù ibikíbi tó o bá wà mo ní kó jáde kú òun bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni tí bá ń ṣọ pátápátá kí jìnnìjìnnì ó mú wọn èmi mo sọ bẹ́ẹ̀ èmi lójú ògiri ọ̀sá mo sọ bẹ́ẹ̀ nítorí kíni wọ́n ní àrísántí náà a kò lọ́dọ̀ tajù ní tẹ́jọ́ níjọ́ tí àparò bá ṣe ojú kan lóko òkòòkò báyìí ní pa wọ́n bẹ̀. ìjọ tí ojúlù sọ pé sílùú ẹjọ́ jìnnìjì ni máa ń poṣá wọ̀rọ̀ díẹ̀ kéjèèjì ni ó kó gbogbo wọn wọn gbọ́dọ̀ lánú sọ̀rọ̀ débi tí wọ́n bọ̀wọ́ bẹ́ẹ̀ jáde kó bẹ́ẹ̀. àṣẹ mo pa àwọn ọ̀dàlábà èmi náà yóò gírí òsán èmi tí mo ní mo ṣoògùn kà mọ́ tí mo pọ̀ tá mi pa. èmi aláàánú èèyàn ti fi májèlé rò fọ́ ẹ̀kan ni yóò gbé padà sílé fọkàn rẹ balẹ̀ bí mo ti ń paláṣẹ o ti ń jáde kó n bí ọ wà ah, èmi mo sọ bẹ́ẹ̀ fọkàn rẹ balẹ̀ kò séwu. Ah, àgbà mi náà ti ah, dé àyàn ọkàn mi balẹ̀. kí ló fi ń ṣe é bí ọmọ ejò. Eh, eh, afẹ́fẹ́ òun fẹ́ kó má kàn tó kó la. gbogbo etí mo tó mọ́ rẹ ti wọ̀ mọ́. a fi ń jo ìyàwó díẹ̀ lè gbẹ́dì yẹn gbogbo ikọ̀ pọ̀pọ̀ ìyá ni kí ni ìwúlò yín ná ẹ ẹ dá mi lóhùn ẹ kó appear in court tomorrow ẹ sọ mi kó escape how when kí lẹ̀ ń wo ibo lẹ́wà. just say whatever you want to say and stop the drama. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mà bí gbogbo kìnìyàn tẹ̀ ṣe ṣẹlẹ̀ kò yé wa ó dàbí májíkì ni. májíkì yẹn gangan ló máa yọ ẹni iṣẹ́ májíkì yẹn ló máa gba aṣọ ọlọ́pàá lọ́rùn gbogbo yín can you imagine the gibberish and bag that she just spew. sorry ma. really shut up. ẹ wo kò tiẹ̀ sọ̀rọ̀ púpọ̀ I give you all one day one day you get that guy health. you all you have yourselves to blame will you just get off my side just get off. sorry ma get off. sorry ma. brother mi mo ní láti sọ pé mo respect ẹ láyé ara ẹ spider lórúkọ mi mo ti nà yàn lórí kí n tó wá di gentle mo ti ṣìyàn rè èèyàn ti ṣì mí rí mo ti nà yé èèyàn tí mo ti nà bàbá ẹ̀ mọ́ ara lé wọn tó dá sí mo jọ nà wọ́n papọ̀ ni tó bá fẹ́ ka national anthem ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀ máa wà akínnímí láàyè tèmi mo lẹ́nu kò dìgbà téèyàn bá sọ fún mi bọ́ bí mo ṣe ń wẹ̀ ìsànmọ́rí ni ẹ because anybody tó bá lójú ló máa kúwọ́ tó jókòó ìsànmọ́rí ni ẹ o kì í ṣe gàǹbàrí torí gàǹbàrí ó yàtọ̀ sí sànmọ́rí ìdí nìyẹn tí mo ṣe kó ẹ̀jẹ̀ sóde ẹ̀rọ àwọn tèmi tó jókòó oró ni gbogbo wọn àwọn tó ń wò yìí kú ni wọn wọn kì í ṣẹgbẹ́ àrùn bẹ́yìn tèmi bàbá tó jókòó yìí actor ni mo wá fẹ́ kó wọlá gbogbo kíkí tí mo kí ẹ tí mo ṣe pọn ilé yẹn kó dáríjì Jude Jude tó ṣe ń wo yòówù náà ọmọ gbọ́n ni nǹkan tó dẹ̀ máa jẹ ló ń wá mo fẹ́ kó mọ̀ pé àbọ̀dé tó gbà fún ẹnjọ́ yẹn tí wọ́n ń wò yẹn àwọn ìjọba ló fà á tó fi ṣerú ẹ̀ mo fẹ́ kó gbójú fún un oyè ẹ bóyá ṣe nǹkan tó dùn ẹyìn ó sì lè ṣe nǹkan tó máa dùn mọ́ ẹnu orí títì làwà. bó a sì lè gò lórí ìta fọ́gù àṣemí tí mo jọmọ títì tí mò ń fẹ́ títí tí àtòbí mi tún jẹ́ títì lọ́la nígà mi ó máa wúlò fún wa ẹ̀yin ayé bùrá máa wúlò fún wa torí mo ṣe ń wo ẹ̀ yóò rà ń pé àjọra lẹ́gbẹ̀ẹ́ kan activist ni ẹ activist la làwa náà nǹkan tó ń gbénu ẹ̀ ló ń gbénu àwa náà àwọn èèyàn kan wà nígboro tó jẹ́ pé wọ́n jẹ wá lówó àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n ti jẹ àwọn baba ńlá baba lówó owó tó yẹ káwọn baba fi rán àwọn ọmọ ní skul owó tó yẹ kó fi sustain owó tó yẹ kó fi tá àgàn dàgbà tó fi jẹ́ pé àní iṣẹ́ tá à ń ṣe wọ́n ti gbà tipẹ́tipẹ́ oúnjẹ làwọn ń gbà padà tá a máa ń wọlé tọ̀hún anytime any day à wọlé lọ́sàn-án wọlé lóru wọlé láàárọ̀ mo fẹ́ kí ìwọ náà darapọ̀ mọ́ wa kájọ máa wọlé káwọn ọmọ ó ti yẹ ká máa gbowó yẹn lọ́wọ́ wọn because owó yẹn san lórúkọ ẹ̀. actor kì máa ń sọ pé no yes l'actor máa ń sọ. and I believe you are game because only the stronger shall live. èèyàn ayé ẹ welcome bàbá yóò ti gba nǹkan táyé sọ. So. I'm so happy. Ipe ní èní to fe travel èmi náà wà lárànd. Torí gbogbo èyí tó máa ń wá tó máa ń lọ I'm happy pe mo wà ń bí Mo de nígbàgbọ́ pé lágbára Ọlọ́run. Bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ó máa máa lọ rí ni. Ó máa máa bọ̀ rí ni. Lágbára Ọlọ́run nílùú òyìnbó tó ń lọ yẹn máa bójú rere Ọlọ́run pàdé. Ó máa rá ni lọ́nà kan náà. Aláàánú ò ní o ṣe gan o dẹ̀ kú tọ́jú màmí ẹ̀ o ah. kú tọ́jú èmi gangan torí bó ṣe ń tọ́jú mi inú mi ń dùn o ṣe ọkọ mi pẹ̀lẹ́. mama hmm? ah, pè yẹn má wọrí àwọn ma sọ̀rọ̀ hmm. dáadáa bẹ́ẹ̀ àǹtẹ́yìn hmm. náà bá jáde fẹ́ láti fẹ́ pè mí tẹ́ bá rí mi pé ó ń ah, èmi àti ẹ̀ náà make sure pé mo get in contact pẹ̀lú all the time because network gbà máa ń ṣe bí kìnnìbọ̀ ohun WhatsApp àbí pingin pingin ó máa ó máa wọ̀nyí máa ṣe. òun ah. ah, náà gbọ́. ọmọ orí ìrìn làwọn òun ah. ìgbélé. gbọ́ kò gbélé báwo bóyá ń sọ yẹn fún mi lórí fóònù tá a bá sọ̀rọ̀ náà tó ló bẹ̀rẹ̀ gbogbo ìran dáadáa tó tẹ ló ń sọ tẹ ló ń rìn yẹn tí n bá ti ń gbọ́ ògùn yẹn tẹ́lẹ̀ kò lè má try ẹ̀ àbí ìwọ náà kọ́ lè lè kó má sọ mi pé má wà lé ni ọjọ́ òru bẹ̀rẹ̀ ìran dáadáa yẹn. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. èmi màá ní yẹn ń tèmi o. pẹ̀lẹ́ tí má ṣàti rí ẹ báyìí tí inú mi máa ń dùn ni. èmi kẹ hmm. always happy la wa. bẹ́ẹ̀ ni àti èmi náà. ìṣòro àtiwọ́ náà rẹ̀ ní ẹ̀dá. ṣé o dẹ̀ ń gbúrò ṣọlá. ọkọ mi ọ̀kọ̀ọ̀kan àrídìsàdúmọ́ ṣọlá ló béèrè wẹ́rẹ́ <laughs> big man múra rẹ̀. Ah, ah. gbogbo rẹ̀ last week ó kó àwọn mọ́tò mẹ́rin kan wọlé fún mi. ọ̀pẹ ni mọ́tò mẹ́rin. <laughs> mẹ́rin. mẹ́rin ọwọ́ ọmọ ẹ̀ dẹ̀ lágé burúkú eh. kó má ìbalẹ̀ ni eh. kò sẹ́yìn kankan lẹ́mọ̀. Eh, gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ti tán. àti ta. ọpẹ́ mà ni owó ti pọ̀ pọ̀ pọ̀ owó ti dé ìyàsọ́lá. ṣé sọ́wọ́ ọmọ ẹ̀ ó kọjá owó dé tó bá lórúkọ mi tán pé owó gidi ni. ó tiẹ̀ ti da. sọlá. ìyá ń ṣọlé ẹ kò yà mí lẹ́nu ọ̀rẹ́ mi <laughs> láti kékeré ẹ̀ báyìí ni wọ́n ti jíṣẹ́ fún mi ipò lóríire ọmọ ni. lóòótọ́ dẹ̀ ni. kódà wọ́n lóun ló máa ṣoríire jù. ọpẹ́ ni. gbogbo àgbáyé. ó dẹ̀ ti ń ṣoríire yẹn. ó kọjá bẹ́ẹ̀. ṣọlí ṣọlí ṣọlá ọmọ gidi ni kí tẹ́ ń ṣe yìí tó ń jù síbi tó ń jù sọ́hún tó ń jù síbi tó ń jù sọ́hún ọpẹ́ ni. ẹgbọ́n ṣé wọn pé wọn ní kó má tó mẹ́rin yẹn rí. Eh. pẹ̀lú owó ni o. Ah, mo mọ bẹ́ẹ̀ eh, mo mọ pé bẹ́ẹ̀ ni eh, tiẹ̀ rí. <laughs> one thousand pounds ló ti fi ránṣẹ́. pé kì í tẹ̀ mú yẹn dání. Ah, ó yẹ ti sanwó bí ẹ o kì í fẹ́ ni mi lára ó tún láàánú. mo rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run á jèrè ẹ̀ á máa jèrè gbogbo wọn ni ìyá ń ṣe ọ̀lẹ yìí. <laughs> ẹ̀lú aláàjì. <laughs> mo dálejò ní mo ti wá fi sí silence mi mọ́ bẹ́ẹ̀ ni àṣọmọ yín ìṣọ̀lá ṣọlá wà wà kàǹpé àti ìwúrò ẹ̀ lè ṣé mọ̀ pé mọ́tò tí mo sọ fún yín mẹ́rin tí mo ní ó kóde yẹn àti tààlà yìí kíákíá ni ẹ ṣé pé mi ò sọ fún yín ìsọfún yín pọ́kọ́ mọ́tò mẹ́rin ní last week wọ̀lú ah! mo ti gbàgbé ni mo rò pé mo sọ fún yín pé àwọn kó mọ́tò <laughs> mẹ́rin mọ́tò mẹ́rin lọmọ yín kó wọlé a lè ti tà ṣe ni kò ní pẹ́ dé ó tún ṣètò àwọn mọ́tò kan tí ó fẹ́ kó wọlé pẹ̀lú pẹ̀lú ìyàwó ẹ̀ nǹkan tọ́jọ́ ń bọ̀ yẹn òun ló dàdú ó máa tó ó máa tó wọ̀lú by next month lágbára ọlọ́run ọmọ yẹn á dé ṣé mọ́tò ti ń ta sọ ọ ṣé rí mo tiẹ̀ fẹ́ yọ̀kan lẹ́nu mẹ́rin yẹn àmọ́ ṣe láláyé ẹ̀kan dè é bọ́tẹ́ má wọ́ọ́rì nígbà tó bá dé èmi ti sọ fún pé ètò ń kó bọ̀ yẹn ẹ máa náwó sí ìtẹ̀bá fẹ́ báyìí kó bá sọ fún yín pé aráyé ti ń rè nígbà tó bá kó lẹ́bàá tẹ̀ bá sọ pé eléyìí ni mo fẹ́ tẹ gbé ẹ má wọrí ìṣẹ́gbọ́ ah. ọmọ yìí dàbí àmín àmín àmín aláàjì àmín aláàjì àmín aláàjì. fà fẹlá o oh, o ti gbé wáìnì o ṣe jà wáìnì ọ̀pọ̀ náà yẹn dá kí lẹ ti fẹ́ sí. no má wọrí àti okay bye o ṣe tá need anything we'll call you Eh? Fella, I can hear you. I think you are trying to say some things to me. Jude, oh mommy, you know me, you know the kind of person where I be for streets as a information minister o mọ̀ pé mi máa ń tọ̀tọ̀ gbogbo nǹkan ni mo máa ń fẹ́ everything clearly oh get you see this matanga ṣùgbọ́n ọ̀rọ̀ matanga yìí i dey feel something about this guy mo dẹ̀ mọ̀ pé wọ́n ló mọ̀ ọ́ mo feel pé ṣé bọ̀bọ̀ yìí kò ní jẹ́ ní tó máa dáwọ́ rú. <coughs> Fela, let me say something to you àtìgbà tí mo ti mọ bọ̀bọ̀ yìí he is always a quiet person mi ìṣú òpó lè ní ìwà bákanbákan lọ́wọ́ you know what ìgbà míì gan tí mo bá imagine wípé ah upon how deadly this guy can be but kò kí ń kò kí ń gbé sójú kò kí ń hàn nínú ìwà ẹ̀ so mi rò bóyá ó lè dà yín o I don't think the guy can misbehave. Fine mo pé ìwọ ló mọ̀ dáadáa i trust you i trust you mo mọ̀ pé nǹkan tí wọ́n bá sọ náà mo máa ń believe rẹ̀ nǹkan tí mo kàn ń rò pé kí bọ̀bọ̀ yìí kó má lọ yọ oró tiẹ̀ lára wa. Ah, no no no no àfẹlá why tó ṣe ń reason báyìí náà for the fact wípé spider ti bá mi bẹ̀bẹ̀ tó dẹ̀ ti gbẹ́bẹ̀ that is how his life is you know he doesn't talk too much bí life ẹ ṣe rí nìyẹn o má ro ṣóun ló jẹ́ kó máa feel because mò ń observe látẹ̀ nǹkan you have this funny attitude that I've been observing there is no problem about that o. Oh. No, no, no, no. Alpha spider nǹkan. Where's the money? Matanga, return that bag. No time. Yeah, confirm, confirm. That's the money. Ibosi! My guys, move. Move. Move. Move. Movement. Movement. Go. Movement. Ah! <laughs> for success. Spider, congratulations, Baba. Mm-hmm. One wins. You are a loser. You are a winner. yeah, know. You don't think. See the two lẹ́yìn wọn ti pẹ́ gan ó ṣàwọ̀. <laughs> Matanga, mo kí ẹ brọ́dà mi, appreciate ẹ gan. Always baba, always, always. Iṣẹ́ ṣe pọ̀ tá a my share? ṣe rẹpẹtẹ. Bẹ́ẹ̀ni àwọn owó wa pọ̀ tó jẹ́ wá ń gbòòrò tá a ṣe jọ máa ó ti yẹ nínú ayélayé wà ó nínú ayélayé ń gbé ibi tójú ayé pé sí ló ń pè láyé pé má gọ̀ ó àṣẹ mẹ́nu ẹ̀. ikú ń para tún ló sí ra ó ń pa ó ń pa ó ń pa àníkú ń pa níwájú rẹ̀ yìí ló ń pa ó ń pa ó ń pa. kékèké máa sí ni. ojú ẹkùn ń pọ́n mani ojú ẹkùn ń pọ́n o. ojú ojú ẹkùn ń pọ́n o.

kí ni problem ẹ̀ owó tó bá mi sọ ṣáwo lọ sí skul rí ni ṣé mi ò lọ sí skul rí àbí mi ò gbá wájú skul kọjá rí owó ló bá mi sọ hundred thousand naira n bò ní kí ti rí yẹn where do you expect me to to to, see that. ọmọ pé tí bá rọ àwé yẹn tí bá rà wíyẹn lẹ́jọ́ ọ̀dún jẹ́ kí n wọlé. ẹ tó bá wá jọ wọlé dúró sẹ́nu náà kíláàsì ẹ̀ náà ọkọ̀ gbà kọ́nà wọn ìwé àwọn ọ̀rẹ́ ẹ̀ kó ṣe photostat bá ṣe photocopy kò ní dà kò ní dà àwọn ẹbí mi máa lo àǹdà tí máa lo photocopy ṣó dá bẹ́ẹ̀ dáadé. lókè mi ò ní hundred thousand naira ó ti yẹ hundred thousand naira mi ò ní. àti má ṣe bẹ́ẹ̀ náà. tó o bá ti gba twenty thousand mm. I don't think I can go more than that. Ah, ah ah darling, ẹ fọ́ọ̀mù ìlógún tó béèrè náà ah, ah, ládùúrú oore pátápátá tọ́lọ́run ṣe fún yín ṣé owó tẹ́ wá fẹ́ fọ́ọ̀mù yìí ló máa jẹ́ kí bùkátà yẹn pọ̀ sí ni. pẹ̀lẹ́ ah, ah. o ìyá ọlọ́mọ ẹwẹ́ ṣé tó bá yẹ pé mi ṣe ń fún àwọn èèyàn káàkiri lówó mi nìyẹn màá débi tí mo délé ni is that how to spend money? kéèyàn kàn béèrè owó kó dẹ̀ máa tọ́ bá kò kó máa kó lé wọn lọ kó máa béèrè owó kó máa tọ́ bá kò kó máa kó lé wọn ṣé bọ́n ṣe ń bọ́n ṣe ń náwó nìyẹn. ọmọ yín mà là ń sọ̀rọ̀ nípa ẹ̀. ọmọ mi lè sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé o máa pè mí ọmọ ọ̀dọ́ lágọ̀mọ̀ ah. ẹ̀mí ò dá mọ̀ mọ́ ẹ wo ẹ ẹ rí i pé mò ń try láti keep fit please you are disturbing me ẹ jọ àbá ń fẹ́. wo má wọrí jẹ́ ká lọ èmi máa fún ẹ lówó yẹn jẹ́ ká lọ bọ̀ nǹkan tẹ́ ń ṣe ò dáa. ẹ máa rántí ọjọ́ àti sùn kí ẹ tọ́jú ọmọ ó tún di wàhálà fún mi. ṣé ẹ̀kọ́ ikú ń para tún ló sì ra ó ń pa ó ń pa ó ń pa àní kó ń pa níwájú rẹ̀ yìí ló ń pa ó kékeré máa sí ni. ojú ẹkùn ń pọ́n. ewo ah, ló ti tó ṣẹlẹ̀ nílé. yà ta ló gbé juice tí mo gbé sínú fridge juice tó wà nù fridge ta be. gbé. àná ni kò sí náà wọ́n rò pé kó má bàa ah! mo ṣe mú ìwà mu juice ń gbé sínú fridge máa gbọ́ nǹkan tí wèrè yìí sọ. chief. gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ó rí pé idiot ni ẹ ó lè ó mà láyà o èmi gbé juice sínú fridge. ẹ má bínú chief. o gbé mo gbé juice sínú fridge ó dẹ̀ lọ síbẹ̀ ó lọ mú ṣé wọ́n ló bá mi rà síbẹ̀. ó má bàjẹ́ ni. tó bá tún sọ kí kí ni má bàjẹ́ ẹ ṣé wọ́n ló fowó ṣé wọ́n ló lówó tó fi rà síbẹ̀ àbó fẹ́ sọ pé òun mẹ́tò ni. ẹ má kí n má bínú. chief ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ìwọ náà kí ló tó máa ń ṣe nǹkan ọ̀rọ̀ all the time ẹ ṣé wọ́n gbélé ẹ lórí ni kí ló dé tó fi mú kí ló dé tó yọ ọmọ ọ̀rọ̀ báyìí náà ẹ. Ah. máa yọ lára ẹ o ò lè escape ẹ kí n máa yọ oró yẹn lára ẹ. ṣó kí dáàdi ẹ wo má bínú. ìgbà kí má ti mí bẹ́ẹ̀ náà ni ok ah, wọ́n bẹ̀ bò ṣùgbọ́n bọ̀ máa yọ lára ẹ̀. omi ni ṣe bẹ́ẹ̀ mọ̀. tẹ ṣe ṣe ṣe dáadáa àbí máa yọ máa yọ oró yẹn lára ẹ̀ ah eléyìí má bàjẹ́ kẹ̀ ok má rọ̀ rẹ̀. Ah, kí ló máa ń ṣe ẹnu kí ló dé tó yà látẹnu jẹ kí ló dé tó yà látẹnu mu ẹ ọmọ ẹni tó ní ó yẹ kó fi sílẹ̀ kó dé bá a ni. Ah anyway máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́n jó gbẹ́ bẹ́ẹ̀ ṣe. tiẹ̀ ta po nígbà omorú ẹni ká mi bá ṣiṣẹ́ ó mọ̀ ṣe gé ẹ bàjẹ́ tẹ̀ bóun ló ní nǹkan rẹ̀ máa ń lo fowó ra nǹkan rẹ̀ òye kẹ mọ́ torí kẹ mọ́ bàa bàjẹ́ ló ṣe mú ó mọ̀ sí mú láyé rẹ̀ o èsì ló tún tún ó tún tún sọ lẹ́nu rẹ̀ ṣé mo bá wú etí rẹ̀ bẹ́ẹ̀ èsì náà ni. ṣé wọ́n lo yín ni. Ah, ah, wèwèrè ó ṣe sọ bẹ́ẹ̀ nígbà wọlé bó ṣe mi rùn jù aláwọ̀ ló yẹ kan ti fi poison sí òkú dànù. dírìnkì ikú ń para tún ló sì ra ó ń pa ó ń pa ó ń pa àní kó ń pa níwájú rẹ̀ yìí ó ń pa ó ń pa ó ń pa. màtáńgà pẹ̀lú gbogbo gótó mi wọlé o ṣọ́ọ̀bù anídẹ̀ẹ́sì wọn lórí. torí nǹkan tá a ṣe wá síbi òun náà gangan lélẹ̀ lórí kọ́ nìyẹn lọ́wọ́ ẹ̀ ni fẹ́lá. matanga. mo tẹ̀ sí mọ́ màá fún yín fúnra mi mo ṣe rí. wáyé. Ah. Ah, pẹ̀lú gbogbo ilé ìtọ́wọ́ àbíbá ẹ̀gbọ́n inú spider máa dùn fún operation yìí. inú máa dùn pa. ẹjọ́ torí ọlọ́run. Keep kọ́ ẹ̀. yéé jọ́tò yẹn lọ́wọ́. kì í sọ. yéé ẹ bá ṣe máa pọ́n nínú kóòtù ẹjọ́ tó yẹ lọ́wọ́ díẹ̀ nìkan tó ìwọ̀n bá ní ẹjọ́ tó lọ gbèsè ló máa gbèsè ló máa mi lọ́rùn ẹjọ́ tó yẹ lọ́wọ́. Bísí Abi. Jàgàbá. Tóńgò. Fẹlá. Tóńgò. Basket ẹ fún wọn jẹ. bàbá ọkọ mi ẹjọ tó lè pọ bàbá ọkọ mi ẹjọ èmi dààmú ẹjọ tó lè wọ ẹjọ ẹ má pa mí gbogbo tẹ bá fẹ́ máa fún yín ẹ ṣàánú mi àwọn ọmọ mi ṣì kéré. kí sọ. mo ti dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́. Yeah! Madam, ẹ calm down. wa, I need to see your boss. Mo ní láti rí ọ̀gá yín. Gbogbo nǹkan tí mo ní ni ah, Bó omi nìyẹn máa tẹ̀ kíyàn tó tẹ̀yàn rẹ̀. A statement yìí kó tó di pé ẹrọ gà wá. kò lè yé yín bára ṣe ń ta wá òun ló fi ń sọ̀rọ̀ yẹn. ṣé mo lè béèrè kankan lọ́wọ́ yín. Oh, ṣé ẹ mọrúkọ kankan náà àwọn guys. bẹ́ẹ̀ ni ó dàbí pé mo rántí eh, spider lọ pọ̀ orúkọ ara wọn. spider yes. bẹ́ẹ̀ àwọn woman yìí tún sọ̀rọ̀ nípa gold kan tó gbà lọ́wọ́ àwọn náà ń ṣàwọn. ok any victims to rob. bẹ́ẹ̀ ni ma. Um, when you're done with them, You can collect their statements and see me in my office as soon as you are done with them. All right, ma'am. Sure. gbogbo ariwo tẹ́ ń pa yẹn kò yé mi rẹ́ ètò bó ṣe ń tan ara la fi sọ̀rọ̀ ń farabalẹ̀ ṣe wà èmi kò bá mi fún wọn discount bá mi dí owó kún jọ tó yọ lọ́nà mo fi ń bẹ bá mi dí díẹ̀ fún wọn. wo ah. ṣeré má jẹ́ kí n parọ́ tún ẹ̀ mi ò lè dí one naira nínú owó yẹn mi ò lè dí because àwọn woman yẹn bọ́n ṣe máa ń ṣe nìyẹn mi ò mi ò láì kéèyàn máa wá síbí wá síbẹ̀ yẹn ṣé rántí pé mo sọ fún yín pé gbà tí mo wà ní Dubai woman kan pé mi pé òun fẹ́ gold pé wọ́n fẹ́ gbà òun ní Nàìjíríà kọ̀ọ̀kan ṣo believe pé that, that same woman òun náà ló tún wá tó tún wá ń bá mi sìn pé kí n dí owó ọjà fún òun so mi ò lè dí o mi ò lè dí owó kankan mi lè dí owó kankan fún un ṣebí wọn náà lọ́jà kí ló yẹ tó ta fún náà ọjà ẹ. ṣé o ń gbọ́ ṣe wà ṣé o pé tọ́jà tèmi bá ti dé màá máa bẹ̀ ń pé kó tọ́jà fún yàn kó fún wọn discount. ọjà mi ò tí ì dé ni tọ́jà mi bá ti dé màá tà fún wọn ní price tó ń wọ̀. ẹ tí wò bá lọ́jà lọ́ládé ṣá lọ́jà ló yẹ tí wò ó ta fún wọn. lọ́ládé wò ẹ dé o ó yẹ kó ti mọ̀ pé kòkòrò jowójowó lèmi eh. because my customers are always customers tẹ̀tẹ̀ àwọn politician tí mo ń tajà fún yẹn hmm. wow oye tí bá ti pè fún wọn báyìí ọmọ ìyá mi wọn ni wọ́n ń sọ. ẹ̀dọ́ màmá mi lẹ́kọ̀ọ́ ẹjọ́ ẹni bọ́tẹ́ tí àwọn sàkà máa ń jẹ tẹ́ ẹ̀ kó tẹ́ ẹ̀ sọ ní kọ́sítọ́mà ọ̀rẹ́ mi. màmá o hmm. màmá o lówó máa eh. gbádùn tiẹ̀ ah, ó ga ọ anyways bóyá màá di twenty thousand naira fún. o ṣe adé adé ẹ ṣe ẹ ṣe. Hmm. olóró lójú. tá. ọ̀pọ̀ ẹni ká ṣe wá ké wá ṣe wọ́n ní pé ó dìgbà kéèyàn bá dé kan fojú ara rẹ̀ rí bẹ́ẹ̀ kí tó di pé à ṣe kí ìyá dẹ́mi jẹ́ á nínú ilé. ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ọ̀gá ni ọ̀gá wa ọ̀gá wa tó jẹ́ pé ó lè lọ ra epo àtàtà ó lè lọ rà fún rẹ̀ ìwọ gan tún mi padà sẹ́yìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mí ṣe ni kàn bá mi bọ̀ kàn sọ pé ẹ̀ kàn mọ́ bá ṣe á ní wàhálà o à ń ra aṣọ wa à ń repo wa à ń ra gbogbo rẹ̀ wá torí ike ni títorí ká mọ́ bá a yọ nínú owó rin ọ̀nà àbí ká mọ́ bá a mú sẹ́yìn níbẹ̀ kílẹ̀ kan máa ṣe bí iye ọmọ apẹ́ kú o. ṣèbí lórí iṣẹ́ àmì. irọ́ àmì tún ṣe ni. irọ́ dà. àmì tún ṣe. ẹ̀mí. àmì tún ṣe àṣe. ẹ̀mí tún ṣe àṣe àbí ẹ̀yin lẹ fi lẹ fi ìdí faṣẹ́ àmì ya àbí. pèrè iṣẹ́ ni ṣọ́mọ nǹkan tó wà nù kínní. mi kí máa ń gbé wọlé ni. ẹ ìwọ ń tiẹ́ ń bẹ̀ ṣé mo rán ẹṣẹ́ kí ló mọ̀ tó àbí owó owó lélẹ̀ owó this morning ò ń bẹ́ mowó wèrè ṣọ́ọ̀fù owó tó ẹni ṣó ti rówó rí. ẹ ra ṣèbí mi nígbà yín wọlé mo dẹ̀ kí mi gba báàgì ọwọ́ rin ìdẹ̀dà mi nígbà jù bí iye ni. pàdán mi ní kí n bá yín gbé wọlé ní ìdàdà mi nígbàjú ọ̀gá. so òsì tẹ máa ń ṣe tí màá ti sílé ní ìyàbí. máa fojú ọ̀nà wò kò kẹbọ̀rọ̀ àmọ́ bá bọ́ ń láṣọ máa tán. yẹ a mo sọ bẹ́ẹ̀ yẹ mo kú o mo yẹ yẹ yẹ. tó wà oh yes gbogbo àwọn tó wà nílé oh, yìí. Ah, ẹ ṣú àpò kò sí ẹnì kankan ní kọ̀rọ̀ ibì kankan láàrin ibì kankan bóyá tó lúgọ síbẹ̀ tó ń wò pé lè fi fóònù pé anybody. kò sí kò sí. now a ready láti stress yín àtọ ọmọ bá ní àjàgbàlà wa ayàtọ̀ sọmọ ní àtọ̀rọ̀ ìdí tá a ṣe dìbọn mú nìyẹn because a pé ìlú tá a wà yìí táwọn èèyàn ò bá rí bọn sójú wọn ní jù lẹ́bù rẹ̀. ọ ní kọ́pù. owó tó wà nílé ìlàwà gbà pẹ̀lú peace. ẹ ẹ wo bàbá kò sówó nílé yìí o hmm? kò sówó tálíkà ọlọ́run ni mí ilé táwa nú ẹ̀ wọ́n fi tami lọ́rẹ́ ni wọ́n fi bòmí hmm. láṣìírí ni. chief ká tó wá sí ìbàyìí wọ́n lè ya wèrè gan pẹ́ yí gan ẹ̀dẹ̀ bá a náà bẹ́ẹ̀. ah wọ́n parọ́ mọ́ mi ni o ah mi ò yí o mi ò yí o tó bá wà lọ́wọ́ mi máa gbé fún yín kí ni fẹ́ fowó ṣe. chief ní ọjọ́ wednesday at exactly twelve oh five twenty million naira tẹ gbé wọnú lè dá. Ah! Ah! àwa tẹ̀ ń wo ìyàjọ comedian àbí. kò sówó kò sówó nílé yìí. Eh, eh, bí ṣe gbówó ní ilé yìí náà ni mo ti gbé padà ẹni tó ní tí wàá gbà mi ò lówó kò síwò. spider ẹ jẹ́ ìṣó méjì sí bàbá yìí lórí tó bá tiẹ̀ jábọ́ tí gbogbo ọpọlọ ẹ̀ fọ́ agbo síta. Ah, ah, èso bíi ti báwo ah, má ṣe yẹn má ṣe yẹn àgbàlagbà ni mí mi ò lè má parọ́ ẹ wò ó tẹ bá fẹ́ pààyàn ẹ lè pa náà méjì wá. mo ṣiṣẹ́ ní báwo lẹ ṣe ìgbà tẹ wà láyé ṣé ẹ ń ṣiṣẹ́ owó ni àbí èmi ni mò ń ṣiṣẹ́ owó ṣe wúlò láyé ni ṣe ní bùkátà ni ó dàbí kan ṣe ẹ wò ó ẹ lè mú méjì inú wọn kọ́ máa lọ ẹ ẹ ṣáà dé ìdí mi sí ẹjọ ẹjọ kò sówó ní ìgbà tí mo fún mi. Hmm, a lè pa wọn àbí bọ̀kẹ́mi ti ń ṣàwà. ẹ dúró fẹ́ kẹ́ pitú ọwọ́ yín tẹ́lẹ̀ kí tó fi ra mi wọ̀nyí ta ní gan ẹ wò ó ajá tó wọlé tẹkùn ní o ẹ̀jẹ̀ máa wẹ̀ ẹ wò ó ìbọn tẹ kọjú ẹ̀ sí nìyẹn. ó yá ẹ kọjú ẹ̀ sí láyé bẹ̀rẹ̀ sí ní ìyí fúnra yín. ìyá ni bàbá ọwọ́ kókó ni wọ́n fi ń wọgi ẹ̀yin boys kó tú ìpẹsẹ̀. Ah! Chief, my name is Mataga. Chief, where is the money? owó wà owó wà ṣebí kúdí ni eegun ó wà ní olè ẹ̀yin náà ni wọ́n tọ́jú ẹ̀ dé ẹ̀ wò ó máa fi sùúrù lọ́gbọ̀n fún yín. ẹgbẹ́ fún wọn. bọ́lá. Spider. Mo really appreciate it, gan. Mo appreciate it always. Ṣé mo pé akínimíláyà ara mi tí mo ṣe máa ń sọ̀rọ̀ bọ̀ ìgbà tí mo tún pàdé ìwọ náà mo rí pé akíniwọ náà ló tọ̀ ọ́ ta lẹ́nu. Ṣéyàn lè ru máa yẹn kí èèyàn mọ̀ kó máa dóògùn mọ́. Ẹni táwa kọ̀ pé kákọ̀ gbowó lọ́wọ́ ẹ̀ káwa fi sustain tó yẹ pé the next thing dẹ̀ ni bó ń ṣe bí olóògùn. Hmm. Tí ò bá sí ìwọ nǹkan bí ò bá ṣe borí wa nìyẹn tó ti rí pé kò sẹ́ni tí èdè wúlò tiẹ̀. ìka níwọ̀n. tí o bá ń ṣe wọ ojú ìbò lè láti aburú táwọn fífún yẹn ń ṣe. Hmm. wọn ò tó bẹ tó bẹ ń sìn wọn ò lẹ́nu ní bẹ ń sìn. bí ọ̀rọ̀ tó sọ ìka níwọ̀n. ọlọ́run. owó tó jẹ wá là ń gbà lọ́wọ́ hmm. owó tó ti jẹ bàbá ńlá wa là ń gbà lọ́wọ́ ó dẹ̀ ṣe pọ̀ tá a tó ṣe máa gbà ìwọ ṣáà mi sọ pé wà pẹ̀lú mi kájọ dúró kàkàrà. kò ní ṣe o spider gbà bẹ́ẹ̀ nothing do you. ọlọ́run. màtáǹgà. ọlọ́run. ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ lo gbogbo agbára ọ kẹ́ sa gbogbo agbára yín láti make sure pé ẹ rí àwọn ọ̀daràn yìí please twenty million naira ń ṣọmọdé owó ẹ oh. jọ ẹ jọ. chief mo ti assure yín lẹ́nkọ́ and i will say it again we will try all our best to bring them to book ah, ah. ṣé mo kí ìjọba ò fi àyè gba gbogbo wa pálapàla yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni of course ẹ best yín náà làwọn aráàlú ń fẹ́ ẹ jọ. kò sí wàhálà we will sure get them to book. Okay ẹ má bínú o mo ṣàkíyèsí pé gbà tí ẹ wá sí ọ́fíìsì wa tẹ wá complain the last time ẹ̀yin lè drive ara yín wá mo tún wá rí nísìnyí pé ẹ̀yin náà lè tún drive ara yín wá oh, pẹ̀lú bọ́lá ṣe kẹyìn tó ẹ ní driver nàbẹ ti lé. driver driver ah no no no no no ah tí bá gba driver ah, ìyẹn tún máa gba sálárì ah àkáǹtì wo ni máa kọ̀ ẹ́ sí ah no no no no, àkáǹtì wo ni kí n kọ́ sí ó dàbí wọ ṣé o ti níyàwó o ti bímọ ah, bùkátà ò tí ì wọ̀ ẹ́ lọ́rùn oh yes bùkátà ò tí ì wọ̀ ẹ́ lọ́rùn rárá tó bá dé pòsíṣàn mi wàá mọ̀ pé ò ní ìdí dírẹ́fà. ọmọdé iṣẹ́ o sorry sir ah, ò ní bùkátà àtọ́wọ̀. Uh, it's, okay, it's fine, sir. Yeah, like yeah. I assure you, I'm not worried. Okay. okay ah, ìjọba la pé. Ah, no. no That's okay. You, you, see me in my office. Right away. Right. Shut, shut, shut. Oh. Pàtàǹgà ti dòde. Ọ̀rọ̀ àṣẹ jẹ́jẹ́ lì o. Ẹni bá ṣẹ́ òwe. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí wa, a find out pé corporate yẹn tá à is in your house is one of your member in this house that live with you. Ah, how could that be possible? Bẹ́ẹ̀ni, Chief actual information ta gather ni pé ẹni tá fura sí ó wà lára àwọn méjèèjì. yẹ ah! yẹ eh, ni ìwọ ni. ẹ mi o. ìwọ ló gbé mi lówó. irọ́ mẹ́bọ̀ kankan parẹ́ o ẹni kò gbé yín lówó kúlùkùlùkù bá yé tán jẹ́ èsì mo rí mẹ́bọ̀ eh, kankan parẹ́. Eh, corporate tàwa ni she is the one that set you up. wọ́n ní owó àfi bí ṣẹ̀kẹ̀rẹ̀ ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan ló bẹ̀yìn ajá jẹ́. kí ni kọ́kọ́rọ́ náà. ṣéèfù ní àwọn wọ́n ní àwọn gan ni o ṣáájú bá ṣe ń wò mí èmi ni máa bá wọn gbé owó wọlé lálẹ́ wọn ìlò báńkì but wọ́n ní àwọn tipátipá ló fi ń sanwó oṣù fún wa bá ṣe wà nǹkan tí mo wá fẹ́ kẹ́ bá mi ṣe ni pé mo fẹ́ kẹ́ wá kẹ́ bá bá mi gbé owó yẹn kẹ́ bá bá mi gbé ó fẹ́ káwá jalè ńlẹ̀ yín dí tó pé iṣẹ́ àmàníyàn láwọn tí n bá gbọ́ dáadáa right. so báwo la yẹ máa fàdá pin tó bá ti ṣẹlẹ̀. àdá níbi tí báwo sá. mo mí ìgbé báwo la ṣe máa pin owó. ìyẹn ni mi ò pé fifty fifty náà ni bá a ṣe máa ń gbọ́ fifty fifty. Oh, o ò gbọ́nu rédíò àbókanú pépà bẹ́ẹ̀. àwọn ò ní tẹlifíṣàn so tó bá ń wo ní tẹlifíṣàn yẹn o tí gbàtà máa ń sọ pé àlá yàtọ̀ sójú ayé o mọ̀ pàlà gọ̀ drama ni tó ń wọ̀nyẹn this is real life anyway kò sí wàhálà a ṣe ní fifty fifty yẹn. Ah, ṣé àjà fún yín tèyàn àdá yẹn yóò ní bàjẹ́. kò tọpẹ́ but tó bá ti fún wa ní details tán tó bá díjọ́ ta bá fẹ́ roll gangan o máa wá síbi tó di máa fún canvas tí wọn náà máa wọ̀ máa dẹ̀ fún ẹ ní max láti bù ẹ láṣìírí ojú ẹ̀ so ìwọ náà dé ìbọn mú àjọ lọ operate so tá a bá gbowó yẹn á ní fifty fifty. Ah, rárá sá o rárá rárá ah, mi mo bá ṣe ń gbébọn kódà wọn ń jalè ń wọ. so ìran tiwa ló ti ń jalè ah. sit down ṣe normal anyway seventy thirty la máa ṣe. ṣe wa ok. ó dáa seventy thirty. bẹ́ẹ̀ni deal sir. sá deal. Mhm. deal deal sir. Ah. má fún mi ní fake information o tó bá fún mi ní wrong information màá make sure pé mo try láti get lẹ́yìn tá a bá dé lẹ́yìn tá a bá bá ẹ gbogbo nǹkan tó ń mí lẹ́yìn la máa pa ah. tó bá jẹ́ pé ẹran lẹ ń sin àbí ajá gbogbo. fake kọ́ fake kọ́ original ni eh original gangan ni. now you can go má pẹ́ lẹ́pẹ́ kó má bàa tẹja. Ah. hello chief ti dé ẹ máa bọ̀ ẹ má gba mí gètò ẹyin ẹyin ẹyin ní kẹgbà wọlé. kí ló ń ṣe ẹ ṣọ́ọ̀ṣì wá ń bí ni ó ti lọ báyìí dáadáa bàbá oh. ah. ẹ wò ẹ wò ẹ wò ìmọ̀ àdúró ní ìta ẹ náà yẹ ti máa lọ ó ti yé mi lọ́wọ́ ẹ̀ gbàgbọ́. kí ni kọ́lọ̀ problem ó wá sí bí wọ́n sọ wọn pé mò ń sùn lọ́wọ́ ó ní dandan fẹ́ dúró dè mí kí ló ṣẹlẹ̀. ẹ má bínú sá ẹ mọ̀ pé òru wo ni ọ̀rọ̀ tó bá yẹ ti jọ mú wo bùkátà mi pọ̀ gan-an wọ́n retí mi lé torí ẹ̀ ní ẹ má bínú. bùkátà ẹ pọ̀ gan wọ́n rí tí ẹ lè bùkátà ẹ gan pọ̀ ju ti nàìjíríà lọ fún mi lákàn nọmbẹ. yé lákàntì. torí ẹ lọ sọ wá pariwo bí pọmọ kú lọ́wọ́ ẹ sọsọ pé o ní problem ilẹ̀ tútù. ajẹpẹrin yẹn ṣì kẹkọọ ń bí nìyẹn ah. padà tó bá di four thirty lọ́la àmọ́ ní káwọn gáàsì lọ bẹ gbowó yẹn wá ń bàǹkà. n tún padà wá. Okay, o fẹ́ ṣe wàhálà ìwọ kò fẹ́ máa náwó ni dìde sókè o mọ̀ pé no pain no gain tó bá ti dọ̀là wá gbowó ẹ̀mí four thirty náà go. ṣùgbọ́n ẹ jọ ṣe rí inú àpò ṣaka mo bá mi kó owó yẹn sí mo mọ̀ kó máa pọ̀ gan. sọ ìwọ ló gbé mi lówó. ẹ ṣe fún ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa chief ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ sùúrù sẹ́rí gbogbo ìwádìí wa a rí i pé after the setup she was given her own share so process ibi tó ti fẹ́ send owó yẹn sáwọn family tiẹ̀ even she had even send the money àwa trace there a rí i pé family ẹ̀ ló send owó yẹn sí. ṣe ti gbà kó lọ gbọ́dọ̀ owó mi wá. ẹ má wọrí ṣe ti bá mi chief we have to take her to our station pẹ̀lú ká tún lọ ṣe àwọn ìwádìí owó ní ṣe jáde. take her off. ẹ ìfọwọ́ ara mi pa. chief it's okay hey, calm down calm down calm down let's go. kọ́kọ́rọ́ mọ́tò mi. ẹ má wọrí do everything. bó ni fí mi wá tètè lọ́ọ́ mi wá àjọ ìbàdàn. kí ló dé kí ló dé tó sọ rẹ di ọ̀pàpà paradà tá a wá ń wa ọ̀tá òrí ṣé bí agbára tí wọ́n rú ọ lágbára pé kó o lè fi kojú àwọn tí wọ́n ṣekú pa àwọn òbí ẹ̀ lẹ́yìn tó wá ṣekú pa wọ́n tán ọwọ́ àbùṣe gàdá ọlọ́ darapọ̀ mẹ́gbẹ́kẹ́gbẹ́ ìwọ ọmọ páwọn tó ń bá ṣẹgbẹ́ tí ẹ̀ ń jalè káàkiri yìí wọ́n ń lò ọ́ ni bí wọ́n bá sì lù ọ́ tán tó bá dágbà tó bá dágbà wọ́n sá tí ò sẹ́ni tí ó rí wọn ẹ wò ó má ṣe agbára lò ó mo fẹ́ kọ́ ọ kẹ́kọ̀ọ́ kọ́ ọ kọ́gbọ́n bẹ́ẹ̀ ni agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣeun tó lè máa fi jalè rárá torí pé bọ́ ọba fi ń jalè ọwọ́ pálábà rẹ̀ ò ní pẹ́ sẹ́gi má jẹ́ akábàámọ̀ pa àṣẹ gbágbára fọmọ èké bíi tiẹ̀ Tàmílọ́rẹ́ má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ rárá rárá mo fẹ́ kó o mọ mẹni tí wọ́ọ́ ṣe èyí ni lọ́wọ́ á kọ̀ látìgbà tó ti kú láhàámọ́ tó ò wálé mọ́ àmọ́ fi ọ wálé mànà bẹ́ẹ̀ ni mo fẹ́ kó o wálé èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ kí máa bọ̀ nílé. kí máa bọ̀ nílé kẹ̀. ṣàwárí but ìwọ náà mọṣẹ́ tó ṣẹlẹ̀ last time tí bọ̀bọ̀ yìí wà. ó má lọ dípò má lọ jẹ́ fake Spider so ó lè ní ẹ. ó wá ń pa wọ́n fún lọ́jọ́ pé owó tó jẹ́ wọn làwa ń gbá àbí wojú mi dáadáa wojú mi dáadáa ká máa pàdé mọ́ i'm out. Ah. ọmọ yìí ti gbàbọ̀dé o ó ti gbàbọ̀dé o. nǹkan tó mú bọ̀bọ̀ ìdòbí ṣe nǹkan tó ṣe omi ìpẹ́ nìkan ti crayfish lórí wa níta nìyẹn. Hmm. confam. bọ̀yọ́ má kà náà òun máa máa retí ikú bọ̀bọ̀ ìwà yẹn ànípa. yọ ọba pàdé o ọba pàdé o yes ọba pàdé. jagaba ànípa a máa pààbọ̀ tó máa wà láyé ó máa máa rìn ó yẹ kó ti yẹ lórí ìta yẹn. ìyá kankan ló ń pè ní àpásáyé. Hmm, nǹkan tí bàbá bá ti sọ náà ni. mo ṣáà mọ̀ ẹ má kà náà one one four la máa lò fún. tẹlifíṣàn kó bá tójú ẹ̀ yagi lóko tó bá gbọ́ dídún ara àṣàpamọ́ ni ó léyìn ló ń jẹran o ó lówó ló ń ṣakọ èèyàn tó wà láyé ló ń béèrè kú tó pa bàbá ẹ̀ nǹkan tí màtá ń gà dánwò yẹn ní history kò sẹ́nibọ̀dì tó bá mi try irú ẹ̀ wò rí because ọmọ tó bá jọ ṣe àmì ipò ó work out kúrò níwájú mi. Mm àwọn ayé fẹ́ dẹ̀ mọ́ fún mo ní kàn filẹ̀ mo ti wá try láti pè fúnra mi mo pe nọ́mbà ẹ̀ kò gbé kọ́ mi níṣẹ́ ló ń kọ́ tẹ. baba calm down please i'm very sure that something is wrong somewhere ẹ jọ̀ọ́ ẹ má ì tí bínú jù ẹ calm down. jude ọmọ yẹn fọkọ gan nǹkan tó ṣe yẹn kò ṣẹlẹ̀ rí <laughs> kò tẹ̀lé bá ṣẹlẹ̀ mọ́ láyé àti láyé jude sori on the norms irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ rí ìgbà tó fẹ́ ṣẹlẹ̀ gan àwọn tó dán wò lọ́jọ́ sí apá wọn àrùn wọn àtúnṣun wọn àsanwọ́n dèrú àdá irú wọn sómi wọn ò tí ì dán wò nìyẹn o ò wá lóhùn mà tanga tango ṣàlàyé tó ní ká fírí ẹ̀ ajé ń gbọ́ kò ní dí ẹnu kí ètò máa fi jẹ̀ṣu. jude níbo ni matanga lè wà báyìí because i need to see him. ah baba question yẹn mi ò lè dáhùn ẹ o i cannot answer that question right now. má gbàgbé pé èmi spider ni mo ń bá ẹ sọ̀rọ̀ tó fẹ́ bá kúta ludo ni because tó bá bá ikúta ludo ò ní lè play ẹ̀ tán. mo fẹ́ kó rántí pé nínú oníkúrú náà ọ̀gá ni pẹ́nápù o. Hmm, ọ̀rọ̀ àgbà. máa yẹ kí n bínú sí ẹ because mi ò mọ ètò onílọ́wọ́ tó ní kí ṣọ̀pọ̀nà wá kí ẹ èlò ló ní lọ́wọ́ tó ní kí araba ń bí wá kí ẹ ah, ṣé tó bá rí ìjà Ṣàngó lè dúró. ok ok baba calm down calm down um, ibi tí mo mọ̀ tó lè wà ń sìn abúlé àkọ́kà lọ́dọ̀ bàbá bá òkú because that is the only man that I know that is left with him. Ah, Baba. Hey. Baba. Àmì lọ rẹ̀. Sáà pa mí lọ́rẹ. bàbá. èé ah, ah. ṣe tó wá lọ àlọ́ wẹ̀ ìwọ ọ̀gbọ́ òwe Yorùbá tó ní ẹni ọba sọ lẹ́nu ẹ̀bí ìgbà tó sàpò ìyàkọ́ ni eh, kí ló dé. ẹ má bínú sí mi bàbá hmm. àgbà tí ò bínú lọmọ ẹ̀ ń pọ̀ eh, eh. ó yí mọ́ mi lọ́wọ́ tán díẹ̀ ló ó yí mọ́ ọ lọ́wọ́ ẹ dákun kí ni tó ṣẹlẹ̀ gangan ní pàtó mo fi ọ̀gùn mi gbọ́. ah bàbá ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ pọ̀. olóró lójú. panijẹ́ ní ọ̀bá panijẹ́ kọ́ má dùn máa wuru máa wuru mọ́ mo gbó lẹ́nu mo gbó láyà fún ọ̀bẹ rù ẹ̀rù ọgbọ́dọ̀ bá mi bọ́ ọba gbójú bóyá ọbẹ̀ ọ̀yọ́jú ògùn tí bá mẹ́nu bó ti ń dẹ́rù pàdé ọbẹ̀ ọ̀yọ́jú sí mi ọba jẹ́ pé lóṣù lóṣù rẹ̀. Guys, no time. Shoot! Confirm it. Confirm? Yeah, confirm. Move. Move. Move èèyàn kan ṣo tó gbójúlé náà ni mo ti pa yẹn ẹni tó gbẹ́kẹ̀lé tó ṣe ń ṣe láńgbáláńgbá sí mi tó ṣe ń gapá sí mi ni mo ti padà nù náà mo mọ̀ pé ìta máa lé wálé. Matanga you can't just go like that kò sẹ́nibọ̀dì tó lè kúrò lákàtà timey spider like ṣe me move fúnra ẹni bẹ́ẹ̀ freedom because Matanga wúlò look for me go, you lè jẹ́ kó lọ báyìí twelve thirteen ló jẹ́ fún mi tí mo bá ṣe ń rí èèyàn twenty pẹ̀lú ẹ̀ gbogbo wọn pátápátá ni mo máa pa this is your home ma fojú ọ̀nà òkú kẹbọ̀rọ̀ àmà bàbọ̀ ńlá ṣọ́mà tàǹkà dòdò kékeré tí ń gbé ni lọ dòdò ojú àníkún ṣùgbọ́n mọ̀ṣẹ̀ spider, spider spider ẹ ẹ ọmọ ìbùdó ṣẹlẹ̀ mo gbà fún ẹ ó yá mo gbà spider spider ìwọ ìwọ ni nọ́mbà one mo gbà fún ẹ spider. Ah! matanga mo sọ tan farabalẹ̀ jẹ́ ká jọ sọ. I don't care about you. calm down. Oh. Matanga, matanga. Matanga. Òru ọ̀ká òpè méjì tó fi ṣòro. Òjọ́ làṣẹ ìtọ́múlẹ̀. Koríko tí erin bá tẹ̀, ó di àtẹ̀gbé. Koríko tí èmi Màtáńgà bá tẹ̀, ó di àtẹ̀pa. Spider, èyí ló máa jẹlẹ̀. Èèwọ̀ òrìṣà, òpó àṣẹ̀dá, orúkọ tá a pè ẹsẹ̀, ẹ̀gbà ńlá orúkọ tá a pè tàbá ni ká má alágẹmọ lórí ewé alágẹmọ adéwé wọn sì má béwé lọ. Ah! spider. tí bá mú ẹ lẹ́nu màá mú ẹ lọ́jọ́ mi. Ah! ẹ̀yin tó láyé mo dúpẹ́ o ẹ̀yin tó láyé mo dúpẹ́ tẹ̀ jẹ́ kí n kú bí ajá tòun tògbóró ẹ̀yin tó láyé mo dúpẹ́ tí ẹ̀ jẹ́ kí n kú bí àgbò tòun ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn tí àlejò bá ṣìnà àkùkọ adìyẹ àfọ̀nà lù hàn ẹ̀yin tó láyé mo dúpẹ́ o ọwọ́ kókó ni wọ́n fi ń wọgi ọwọ́ òrìṣà òun là á fi wà fi. bàbá bàbá àgbà bàbá èmi ọmọ awo ni o. green day until we get there kò sí bí èèyàn ṣe lè lágbára tó lè lágbára ju lọ move it move it move it move it come on. Oh. notice pé gbà tí àwa ìdí àwọn bọ́dì dé ààrẹ spider line. ipò tí ò yé ni gan-an nìyẹn. ẹ dẹ̀ mọ̀ pé matanga ti darapọ̀ mọ́ wọn so wọn máa very powerful as in wọn máa stronger níbi ṣe fúránsì ń sìn nìyẹn. hold on hold on now ṣé káwọn sọ pé spider ló pa àwọn guys ní àbí what is the problem. Ah, are you sure? All right, guys, we're changing operation now, okay? Yes, sir. We have two targets, Matanga and Spider. So send the signal. Move it. Are you talking to me? How far about the ambulance? Ambulance on the way! Good. Move it. Matanga jọ máa I will give you anything. Mo only má fún ẹ lọ́wọ́. owó àbí. má fún ẹ lọ́wọ́. mo ní yàláyà owó káàṣì lé ṣé dọ́là ni ṣé pound ni ṣé rand ni ṣé yẹn ni anything. n ló máa fún mi ní owó. owó máa fún ẹ. oòrùn yẹn tẹ́lẹ̀ torí owó ìkọ́ ni o ṣe pa bàbá mi Richard Matanga torí owó èlò ṣe bá ìyá mi ní àjọṣepọ̀ ó mú un dà wọ́n sómi. Yeah, sure get me kankan my friend wọnú junks and spam Nigeria, jàre this particular mail Red Dead Nigeria Limited. déètì tí wọ́n fún wa pé àwọn máa àwọn máa mélòó kan wọn mélòó adéwélé mo ti rò pé àwọn award contract fún wa nìsa. kí ló ń ṣẹlẹ̀. Um, jẹ́ ká pè Bíọ́lá. Bíọ́lá. Yeah no problem. You still catching over lunch, you know, that No, no, no, we're right away. Okay. We're right away. Baby mi. <laughs> Ṣá máa rọra ń bẹ̀, ṣá máa rọra bẹ̀. Kí ló dé tó ń gbìn báyìí? tó tó bá jẹ́ pé mi ò máa fi fóònù disturb ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ kí n takú tì ẹ lọ́rùn pátápátá hmm. ò ní wálé. kí ló mẹ́ẹ̀kọ́ mi ò ní wálé wáì tí mo fi ní wá wo bébì mi. àná ọ̀rọ̀ bàbá mi kò ti gbàgbé bébì ẹ̀. Ah, ah. Eh, orí tèmi rò mọ ti ń jayé lóyìnbó you forgotten about me. jayé lóyìnbó báwo kò sí nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ tí mi jẹ́ kó mọ̀ náà you know ah ó mọ everything tí mò ń ṣe bẹ́ẹ̀ ó mọ̀ bá tí mò ń jẹun ó mọ̀ bá tí mò ń wọlé ah, kò sí nǹkan kan tó mọ̀ nípa mi so why do you sọ pé mò ń jayé lóyìnbó. Ah, ó dáa kò sí wàhálà eh. my baby is back. My brother, oh, welcome, welcome, welcome, wọ̀ọ̀kan wọ̀ọ̀kan. I can't wait for us to get home. Oh. Eh, what will now happen? Ah, mo máa jẹ ní tútù. Yes, I'm going to eat you raw. Mommy, I understand bite. Ah, okay torí tí mo bá bẹ̀rẹ̀ action yẹn fún ẹ. ní sòrò you understand. ṣé wọ́n ti corrupt baby mi ni àbí baby mi gógó fúnra rẹ̀ ló corrupt ara ẹ̀. ìwọ gógó ló corrupt mi. abo ti corrupt tẹ́lẹ̀ tẹ́mi ò mọ̀ àbí kí ló sọ ṣé orí gbogbo bí mo ṣe wá miss ẹ hmm. òun ló corrupt mi. so fẹ́ eat me raw. raw gidi àti ah i hope you are prepared for me o. Oh. okay no problem nígbà yẹn ṣé wọn kí mo ní business meeting kan ní alẹ́ ìmárọ̀lá so bá lè sá lọ. sori <laughs> bóyá wà yìí. i miss you baby i miss you i miss you. Hmm. ló máa lò nínú lẹ́kọ̀ọ́ tó jáde. péré ṣé kò jù bẹ́ẹ̀ lọ. wà á ti kọ́kọ́ lò yẹn. o ṣe tó bá jẹ́ one week yẹn ni ó make sense. are you sure. i'm very very sure. o <laughs> ti dúró o o move mọ o ti dúró. <laughs> Oh, so how was your flight. ah it was cool it was cool it was cool on, so all makes sense girl. seriously fourteen hours. Mm. mo rò ti ṣe àwọn bíi. bí a ti ṣe bọ́ tójò bá ti rọ̀ ló máa ń mú gbin. Ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ omi tiẹ̀ nínú wàhálà wà wà bẹ̀lẹ̀. ìyàwó ìyàwó. ọ ah, ní ẹ. mọdékákì o kí á ẹ mọdékákì ó wà lẹ́kọ̀ọ́ sílé ó ṣojúṣe ẹ lọ ìfá àmì ìsẹ̀pẹ́ kò sílé èjì ìyàwó ẹ̀ka èjì àbí ìjọ ìṣẹ̀lẹ̀ good to see you ìyàwó ẹ̀gbọ́n àbójúbà ẹ ewu ẹ ti tú. ẹ ó ti da ó ti da ah, ah, ẹ máa bọ̀ ìtumọ̀ yẹn ń sìn. náà sọ wọn pé mo mọ̀ ẹ́ ah, mo mọ̀ ẹ́ kó tó di pé mo lọ síbi tí mo lọ bóyá òde tí wàá jáwọ́ mi ò lè sọ. níyàwó ọ̀rẹ́ mi. kí ló ṣẹlẹ̀. sọ wọn pé mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀ kó tó di pé mo lọ. kí ni ìtumọ̀. tó bá máa kí obìnrin wọn máa ń fọwọ́ ṣe báyìí ni o ah, ah, mọ̀ ah, tẹ́ni a máa fọ́ ṣe báyìí ni wo là lọ mọ́ lẹ́yìn òde. èmi kò kíyàwó ẹ̀ ní ìlera ni. báwo lọ òun pàdé mi. òun wà òkè òun wà òkè. good to see you good to see you. ẹ wàá ṣe rí i wàá ṣe rí i. báwo ni iṣọ́ ti já ẹ sí gbogbo ẹ̀ ó yẹ kó ti sọ náà. contract pọ̀ lẹ́yìn tó ń láti bá a dá sí tó ń láti approve tá a máa mú ṣé o ti jáwọ́ nu kinní náà ni. ewu bẹ́ẹ̀. o déta èdè àtẹ̀ tí ìjọ sọ̀rọ̀ kò sí gist kankan kò sẹ́ni tẹ o ti sọ̀rọ̀ ṣẹ̀sìn. iṣẹ́ àtọwọ́ yìí ni. o like owó jù o. gan-an gidi. o like owó. mi ò fi ṣeré. má gbé reality wọ ẹ ní àjẹ. mi ò fi ṣeré rárá. okay no problem uh, baby ìwọ náà ti gbọ́ ọ̀sẹ̀ ànílè lọ sí ìta àlọ́ yẹn kan wọ́n ní iṣẹ́ wa nílẹ̀ àwọn ọ̀gá mi dẹ̀ ni jẹ́ ká lọ yanjú yẹn. Hmm? má bínú má bínú má bínú yẹn pẹ̀lẹ́ má máa fọ̀rọ̀ ọṣẹ ṣeré bọ̀ bọ́ yìí ó láti approve so many. bébé. Richard ebo ló dà. Ah, mo sọ fún ẹ náà pé mo kàn sáré wá sílé ni pé mo tún padà jáde ń sè. Richard báwo ló ń ṣe báyìí náà òde tá ìdè o farabalẹ̀ pẹ̀lú mi ní o kò ń jáde lọ ń jáde lọ ló fẹ́ ṣe business ló fẹ́ ṣe business pàtó. you understand baby mi hmm, ọ̀nà fún ọ̀nà ọ̀run alára nǹkan tí mo ṣe wá sílé náà ni so kí ni nǹkan tó wá ń complain fún. o ti ń jáde jù o ti ń jáde jù. ìgbà tí mo wà ní Kẹ́ńyà kí ló béèrè lọ́wọ́ mi tí mi ò ṣe lára iṣẹ́ tí mo ń ṣe látọ̀ náà ni iṣẹ́ tí mo dẹ̀ mójútó náà níbí so ìsìn tí mo wá wà lára ǹdẹ̀ ṣe ṣé kò yẹ kí n mójútó dáadáa. ṣé gbogbo nǹkan ní iṣẹ́ ni ṣé mi gan bí mo ṣe wà ṣé mi ò tó ṣẹ́ fún ẹ ni bí mi jọ. o tó ṣẹ́ fún mi lóòótọ́ lóòótọ́ bọ́ kò sádúró iṣẹ́ tí mo lè ṣe lára ẹ̀ kò ní yọwó èmi ni màá fún fowó sí so jẹ́ kí n lọ ṣiṣẹ́ owó yẹn kádúró iṣẹ́ yẹn lè gbowó padà hmm? <laughs> ìmú yẹn ṣá <laughs> ẹ tiẹ́ rí sọ̀rọ̀ tèmi rí fẹ́ǹfẹ́ lórí <laughs> gbogbo ọ̀nà ní ọjọ́ yẹn sùn mo ń bọ̀ ń sùn jẹ́ kí n tètè lọ kí n má bàa pẹ́. ẹ gbọ́ ọwọ́ Richard Matanga ni project ẹ̀ máa bọ́ sí lọ́wọ́. ẹ ẹ gé. bẹ́ẹ̀ni kí ló mìíràn bàtà ṣe gbogbo meeting tán tàṣẹ everything tán wọ́n yìí sọ máa gbé fún nìyẹn bó dẹ̀ mọ̀ pé kò lè favour ni because ẹ mọ̀ pé yìí máa ṣe dáadáa ẹ dẹ̀ mọ̀ pé bíríjì dáadáa ń sọ yìí ó wà very huge gan. as in very huge. yes. kí ni nǹkan tá a máa ṣe sí à ó dákẹ́ ni àgbọ̀dọ̀ lùsẹ̀ gbàgbé ọ̀rẹ́ ẹ̀. ẹ mọ̀ nǹkan ṣe nítorí náà mo ṣe pè yín ká lè sáré jíròrò kò yé yín sà ẹ mọ̀ nǹkan tó tẹ̀kọ́ tẹ̀mí fún máa ṣe ni pé ṣe rí tábà gbé tẹ́yìn bá mọ ẹgbẹ́ ṣe máa attack Richard Matanga èmi gbogbo orúkọ tó máa kọ sí check at every other thing mi lè handle yẹn ṣe mọ̀ pé ìyẹn máa ń ṣe dáadáa náà kò lè gbọ̀n sọ́wọ́ bọ́ yẹn lágídí gan lówó stingy gan kò yẹ yín. ẹ ẹ wọn mú sọ èmi máa dùn tọ̀dọ̀ tèmi ṣe orúkọ tó máa kọ sí check yẹn èmi máa dùn lẹ̀ èmi máa borúkọ tí ń sìn so ẹ̀yin lẹ mọ ìdókòwò àìsàn yìí. understand nǹkan tí mo sọ mi ò lè sọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó torí contract big gan. kọ́lá understatement ni ó big. ọlọ́run tó dẹ̀ ṣe this is the biggest we've done. to be sincere ọlọ́run tó dẹ̀ ṣe tèmi a ṣe tìyín láìpẹ́ torí mo dààmú mo dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ gan so mo fẹ́ kẹ́ really support mi gan ṣàmọ́ tèmi bá ṣe tèmi tí mo ṣe ṣe títí náà bá dé màá lè assist yín náà ẹ mọ bá ṣe jọ ṣe dáhùn well èmi wò ó pé contract tó wà nílẹ̀ yìí ó big o ó big ju ẹ lọ á hmm. ó pọ̀ jù fún ẹ so èmi fẹ́ mú wá bí àbá wípé kó má dà ṣe hmm, jẹ́ ká fọwọ́ fọwọ́ kọ́kọ́ lè mọ̀ jẹ́ káwọn mẹ́ta pa ọ̀pọ̀ ká ṣe náà it's big yes. ìgbà oh, oh, tí wọ́n gbọ́dọ̀ lọ fi gbé jáde. ah understand yín dada contract tí wọ́n award fún mi eh. tó gé mi complaint tèmi eh. tí wọ́n náà ní complaint tiẹ̀ tí wọ́n náà ní complaint tiẹ̀ kí complaint mẹ́tẹ̀ẹ̀ta wá pawọ́ pọ̀ kájọ ṣe. kájọ ṣe àgbáwọ̀ yóò wà náà nìyẹn tẹ́lẹ̀. ok mo ṣe understand kan tó ń sọ. ẹ eh, ẹ ìyẹn lèmi wọ ó big ó big jù ẹ lọ ṣe mọ̀ pé bóyá sọ ẹ̀ṣọ́ kò make sense gan ṣe. Ah! <laughs> bí yìí mo fẹ́ sáré correct kankan tó sọ sí kò sí contract tó big jù mí lọ kò sí kò sí contract tó big ju eh. eh, complain mi lọ kò sí. ó ti máa ń ròyìn pé mo ní àwọn kankan tí mo ń ṣe ní Kenya hmm tó dẹ̀ ní ìdòwò gan seriously gbogbo profit and everything contract afẹ́ ṣe with the time ta ma fi ṣe àtìgbà ta ma parí ẹ̀ mo ti rí everything iye profit tó máa wà mẹ́ẹ̀ mo ti rí nípa ìgbọ́n kò tí ì tó nǹkan tí mo ní ìdí ní kẹ́yà so ẹyin mo i'm very sorry to say i'm very very sorry to say mm. contract big lóòótọ́ but profit tó wà lórí as a meeting náà tán o ṣé rí ìmí náà máa wà ẹ̀ mọ effort tí mo lò sórí contract yìí sìn kan tó lè award ẹ̀ fún mi èmi ò dẹ̀ tí kú kò yẹn sìn tún press mi ni you know i will go for another bigger one mm. tí máa tún ṣe gbogbo àwọn nǹkan tí mò ń ṣe látọ̀hún yẹn àwájọ ṣe yẹn papọ̀ ẹ fi ilé ilé ẹ fi mi. richard richard tí bá gbọ́ iye dáadáa nǹkan tó ń tura láti sọ ni wípé ká gbàgbé contract pé wọ́n nìkan ló fẹ́ dá ṣe. má jẹ aládàá nìkan jẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ nígbà tó lọ́run ní ìwọ lọ gbélé e fún sìn jẹ́ kó ṣàn sọ́tún kó ṣàn sósì. ẹ̀ka sọ ti ṣàn sọ́tún ti ṣàn sósì náà. ó lè kọjú náà àtúnṣe ṣoré yìí bá ń tó máa fojú sọ dá yẹn ṣe dá yẹn jẹ eléyìí jẹ́ ká jọ àbárí tí. bíi bíi bíi èmi àti ẹ̀dẹ̀ súnmọ́ra jẹ eléyìí lọ ó yẹ kó máa tètè understand mi kí ló wà ń bẹ̀ èmi náà ti gbélé rí tá a ti jọ ṣe náà alele yìí important sí mi mo need the profit tó wà lórí ẹ̀ mo fẹ́ fi try láti yanjú nǹkan tí mo ń ṣe ní kẹ́kẹ́. o lè gbà kájọ ṣe lè. kì í ṣe pé mi ò lè gbà but eléyìí ẹ fẹ́ eléyìí lẹ̀ simple o dẹ̀ ń ṣe bí yìí o dẹ̀ ń ṣe báyìí no na o ti bínú nìyẹn nígbà tí mo mọ̀ ẹ́. ọ̀ tó bá yé mi tó. àwa la wà nídìí òrò kẹ́yà ni wọ́n wà. Eh, kọ́lá ẹ wọ́n wọ́n wọ́n kọ́lá má sọ bẹ́ẹ̀ mọ́ hmm. ah, má borúkọ jẹ́ fún lórúkọ yọ. a ah. ah, sọ bẹ́ẹ̀ mọ́ ìwọ ni kọ́lá má sọ bẹ́ẹ̀ mọ́. Hmm àwọn mail oríṣiríṣi tí mo send nǹkan mm, ẹ máa dúró nǹkan tí mo send láti Kenya ni kó tó lè bọ̀ ṣé ìyín ló à kẹ́hìndé ah, submit proposal síbẹ̀ ni. má bínú èyí tó sọ yẹn pọ̀ talking about. a sọ̀rọ̀ ẹ̀ mọ́ o. Ah, mi ni fẹ́ ká lọ fi ilé ká lọ fi ja ìwọ tí wọ́n ah. ti understand nǹkan tí mo sọ náà kí ló mí ìgbà nǹkan tó sọ yẹn. má sọ̀rọ̀ ẹ̀ mọ́ o yìí ta pọ̀. àwọn àdá ló mú ẹ wà bẹ́ẹ̀ kó filẹ̀ bá lọ bẹ́ẹ̀ fẹ́ jẹun ọkọ kí ló ṣe wọn àpọ̀n. ó pọ̀ o. kí ló ṣẹlẹ̀. sọ̀kẹ́ mi ò really understand àwọn guys ẹ̀ wọ́n. ṣáwọn ọ̀rẹ́. mo ṣe gba nǹkan tí wọ́n sọ gbọ́ ni pé ìsúnmọ́ni la mọ̀ṣẹ́ ẹ̀ ni ọ̀rọ̀ contract mo sọ pé wọ́n award fún mi mm-hmm. tó jẹ́ pé orúkọ company tèmi òun lè mi fi submit proposal síbẹ̀ tó ń award contract yẹn fún mi lórúkọ company mi tó bá gbọ́ra dáadáa tí wọ́n bá mi sọ. So wọ́n sọ fún mi pé pé contract wọn award fún mi ó pọ̀ jù fún mi contract wọn award fún mi bí yìí sọ fún mi pé ó pọ̀ jù fún mi kọ́lá ń sọ fún mi pé àwa mẹ́tẹ̀ẹ̀ta la gbọ́dọ̀ ṣe ìgbà tẹ́bi ò sílé àwọn làwọn handle ẹ̀ sórí pé orí wọn ti yí sórí pé nǹkan ṣe wọ́n sórí pé nǹkan ṣe wọ́n profit tó wà lórí contract gan mo sọ lójú wọn bẹ́ẹ̀ mo lè jẹ́ kọ́mọ̀ ẹ̀ pé ó lè jọ yín lójú kò jọ èmi lójú ó ní nǹkan kan tí mo ṣe ní Kẹ́ńyà tí bá da profit yẹn gan sórí ẹ̀ kò tí ì parí ẹ̀ ìwọ gan mọ̀ pa project yẹn náà mọ̀ mi ò sọ fáwọn torí ká ní mo sọ fún wọn ni ṣé bí kan kékeré lélẹ́yìí tán ti sọ dín láì wọn ò ní fẹ́ kó parí wọn ò ní fẹ́ kéèyàn o ó nìyẹn èmi ò mọ pé bó ṣe rí nìyí ọlọ́run ní kí valentine yìí mà. ẹ bèbè jọ torí ọlọ́run all the same ṣé kò ṣáà ń ṣe pé o sọ dìjà mọ́ lọ́wọ́ àbí. èmi ò sọ dìjà o mo sọ dariwo ni o mo sọ di jàgídíjàgan gidi ni o torí gbogbo nǹkan kọ́ ni ìjà ń bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ ni sùúrù dẹ̀ ń túnṣe so bí mo ṣe jà pẹ̀lú bá ṣe jà yìí gbogbo ẹ̀ létò wọ́n padà understand mi. ó ní nǹkan tí mo fẹ́ lọ ṣe ní Kenya tí mo sọ fún ẹ náà mo ń padà lọ síbẹ̀ náà gbogbo profit tó wà nílẹ̀ gan kò tí tó iye tí mo wá láti fi parí nǹkan tí mo fẹ́ parí ṣé tí n bá parí nǹkan tó wà ní Kenya yẹn ṣé màá ráyè gbogbo business rádaràda wọn tí wọ́n ṣe ń bèèrè. ọkọ mi ṣáàjọ torí Ọlọ́run take it easy pẹ̀lú wọn mo fẹ́ kó rántí pé àwọn ọ̀rẹ́ yìí náà ni wọ́n bẹ handle gbogbo bísínẹ́sì. bébì má sọ̀rọ̀ báyìí náà bí Kọ́lá ṣe sọ̀rọ̀ bí òpònú náà nìyẹn bí Kọ́lá ṣe sọ̀rọ̀ bí òpònú nìyẹn wọ́n náà má jọ ẹ̀ kí ló mean by that gbogbo nǹkan tó necessary tó yẹ ká san lórí company wa pátápátá kò ìwọ ni mi ò kì í ṣe ń bẹ̀ wọ́n máa sọ fún mi náà ìwọ lóde máa pè mí later máa dẹ̀ send ẹ̀ sẹ́ wàá dẹ̀ lọ kó fún wọn ah, ah mo wá dùn company mi náà olúkálùkù jọ handle ẹ̀ ní kí ló ń tà láti sọ wọ́n mọ̀ gbà tèmi àtàwọn yẹn jọ sọ̀rọ̀ ní gbogbo ìgbà ni lórí project lórí contract tí wọ́n gbé fún mi what are you not talking about pé àwọn náà ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó o bá ṣe kán fi sílẹ̀ náà ta ló bẹ̀ wọ́n. it's okay baby it's okay baby jọ tó yọ lọ. wo bébì jẹ́ ká fi yẹn lẹ̀ ibi ń pa mí gan seriously ibi ń pa mí o. ẹ̀wọ̀n ọkọ̀ Ha! Ha! Kí ló ha ẹ lẹ́nu náà? Kí ló tó ń sọ̀rọ̀ báyìí? O gbọ́ nǹkan tí bí yìí sọ ni ẹ ó ní ká wá nǹkan ṣe sí ló sọ ó ní igbójú ẹni tí ò bá fẹ́ ká jẹun tábà mú kó lé náà ṣó lè wọ̀ ní kò sí nǹkan kan sẹ́ni tó lè gbẹ̀ wá kò lè wọ̀ ṣó òun nìkan lọ́lọ́run gba ayé fún ni òun nìkan ló máa rí contract lálágbà òun nìkan ló fẹ́ yàwó tó fàìn bó ṣe ń ṣe mí kí n pàdánù kí n gba ìyàwó ẹ kí n jókòó lẹ́ẹ̀bìtì yẹn ni. àdé o kí ló mọ́rọ̀ ìyàwó wa pẹ̀lú afẹ́ gba contract lọ́wọ́ èèyàn. inú ẹ̀kọ́ bí mi inú ẹ̀kọ́ run mi náà ni. ó tọ́ lèmi sọ fún yẹn ṣá o. kápá o lè rò pẹ́sẹ̀ ò ní ló ń ṣe ẹ́ òkú tó bá sin tó bá sin dáadáa lẹ́sẹ̀ máa yọ síta á sin ilé dáadáa gbẹ́ òrà kó gbogbo ẹsẹ̀ sí kò sí bó ṣe lè gùn tó àká ẹsẹ̀ síbẹ̀. yes. as you move i follow. yeah follow without complain just follow me dogmatically. okay alright. yà wọlé lọ. Um, bẹ́ẹ̀ni mm-hmm. ìgbà tó lọ tí wàá gba ṣẹ́ẹ̀kì rẹ̀ ìgbà ah, <laughs> obìnrin ni. Hello, lọ béèrè ó Mondays, ti di monday sí gbogbo àwọn nǹkan a máa by next week a máa bẹ̀rẹ̀ ṣe. ó ga ọ ilé tíṣẹ́ tí wàá fẹ́ bẹ̀rẹ̀ lójú pálí bá ṣe kò ń ṣe páàní máa rojú yín lẹ̀ báyìí. Ah, kí ló mìíràn ṣẹ́ẹ̀kì rojú mi lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ ni. wọn kàn ń mánéjì gbogbo situation yìí <laughs> <laughs> wo sórí gbogbo eléyìí tó bá wù kẹ́ máa ṣe tó bá ti jẹ́ kó ní máa wálé bóyá ẹ máa lọ sùn tẹ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ájú máa máa rọ ni o. èmi ò ní problem pẹ̀lú yẹn tó bá jẹ́ bó ṣe fẹ́ náà nìyẹn ó ti yá. Ah, mm. kò jù báyìí lọ. <laughs> Ah, baby mhm. ọ̀rẹ́ ẹ má pè mí. Ah, ẹ̀wọ́ ń bẹ̀. bí yìí ni in fact ní bí a bèè àná gan mo ṣì rí text message yẹn ó ṣáà pè mí ó lóun fẹ́ kí mi pé báwo ni ṣe mo wà ókè ah, ẹ̀ ni mo wà ókè o. onírànú làwọn pípọ̀ yìí mo ṣàṣọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa fún ẹ hmm. mo mọ̀ kọ́ gbọ́n tó ń dá ni pé wọ́n fẹ́ gba ọ̀dọ̀ ẹ wọlé sọ́dọ̀ mi ìyẹn ò dẹ̀ lè work jọ̀ọ́ mi ò fẹ́ kó fojúlẹ̀ fẹ́ ní one of them please jọ̀ọ́. Ah. Okay, no problem. Mi ò mọ mi wọ́n ní ọjọ́ mo lè fẹ́ bí question kan lọ́wọ́ ẹ̀ ṣé lóòótọ́ lóòótọ́ ni bí ẹ̀yin méje ẹ̀rẹ́ ìyàwó mi. Bẹ́ẹ̀ ló rí o pé màá ní kó fi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá gbá ẹni ẹnu. Àìsúrò àwa làwa ń di òrò kẹ́yà ló wà. Ìfẹ́ tiẹ̀ lórí yìí. O tún láyà, o tún sọ fẹ́mi lójú gbọ́n pé kí lórí táwa fi rí èpù ìyàwó ẹ̀ mi ò fẹ́ understand pé ìbọn ló nà sí mi bíi. bébí àtẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. jọ kí ló rò pé àwa ṣe ń bíbá iná. kí ló lè tó jẹ́ nọ́bọ̀ síbi tó rèpù ìyàwó mi bíi kí ló lè tó yìí. mi ìdá rèpù ẹ̀ àjọ rèpù ẹ̀ ni. mo sọ pé kí ló fà kúrò lọ. kí wọ́n ní lè Ah ah kó yí o pé màá gbá àwọn méjì ní ìgbóyà ta ló lórí ta ló lórí ẹrù ta ló máa gbé ah, ah, ṣe wọn fún wọn lẹ bíbá ẹni kí ló ń ṣe náà ṣe lè ti kú ṣe bọ́kọ ẹni mo pa bọ́bọ́ yìí máa gbé bá àṣẹ jẹ́ fún mi jàre ó yà ìwọ gbé ìyàwó. o bàbá sẹ́sẹ̀ yín ń tí mo ṣe ń bá yín ṣe yìí bàbá bàbá bàbá. lóde lọ ni bàbá òkú ti odò. ẹ ní túrú ṣé òkú méjì bọ́ náà lè ní àbẹ́wò la orí òkú méjì tẹ̀ wá. ẹ ti sùúrù ṣé wọ́n wá gbé wọn bẹ̀ ń gba àwọn ọ̀pá wọn tẹ́lẹ̀ àbí wọ́n jẹ̀ pa àwọn ẹ̀mí wọn náà. Bàbá, ìsàlẹ̀ bẹ̀ òní, ibẹ̀ ó nẹ̀ ní. Hey ẹ kú ìbánidárò ẹ ṣe gan o a ní firú ilé ìgbà. ẹ̀yin arábìnrin ẹ ó rí i pé torí etí ẹni gbogbo èèyàn fi fọ̀ọ́dẹ wọn lẹ̀ tí wọ́n fi wá jókòó tí wọ́n àyìn béèyàn bá ti wá rẹ́ni ṣùgbà ẹ̀ tó bá rẹ́ni sọ̀yàyà mọ́ ó yẹ kí inú tọ̀hún náà máa dùn ní o ẹ kò yẹ kó o sunkún mọ́ rárá nítorí pé èèyàn báyìí òun láṣọ èèyàn tó ti gbọ́ ká tó fa ọ̀rọ̀ gùn ó lọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bá ọ sọ. ẹ dákun mo fẹ́ kó ń kálukú padà sọ́ọ̀dẹ̀ rẹ̀ bí ọjọ́ bá rọ̀ ẹ lè padà wá ẹ gbọ́ ẹ kárí láyé ẹ ṣeun o ẹ ṣeun ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ mélòó lára jẹ tó tó máa dùn ó wọ̀ ẹ wà wọn ẹ wà wọn. ṣe ló ń rẹ̀ mí wá láti inú òyì dẹ̀ tó ń kọ́ mi. àyà ń rìn òun rẹ̀ láti mú ẹ bínú ọ̀bá ṣàṣìṣe wo yí àná mà ló ń bì hàn yín ọ̀rọ̀ ẹ ń fàmójútó fàmójútó ọbẹ̀ mi nǹkan àgbà. o ah. ah. ti fẹ́ra kù. Mm kí ló jẹ bẹ́ẹ̀. tó túmọ̀ sí pé o ti lóyún. ẹ kẹ́ni. mo ṣe kíni. o lóyún. ha mo dára. kí ló dé. ha bàbá mi ò gbọdọ̀ lóyún ha mi lè lóyún ha oyún bíi ti báwo ha ẹ wo ètò tó yọ lọ mi ò fẹ́ lóyún ètò tó yọ ètò bọ́dọ̀ tí ń ṣẹ́yún nílùú. wo wo wo wo wo o ti lélẹ́yìn náà wo ẹ̀yọ̀ mọ̀ràn mọ́yún ìgbénú karahun ni mí gbogbo tí mo rí ìpapata oyún ti dúró sí ọ lára kò sí ní tó ṣe sí àbí kí ló fẹ́ ṣe sí. ẹ ah, wo bàbá máa yọ oyún ìní oyún ẹ̀sìn lélẹ̀ yìí ah, máa yọ ni ẹjọ́ torí ọlọ́ọ̀ máa yọ ni ẹjọ́ ọbọ ti yọ oyún lábúlé. pẹ́dọ̀ ah, sórí ọmọ tí ń bẹ́nu rẹ̀ yìí alágbára ọmọ kan tó lóun fẹ́ kó wáyé ni ó sì gbọ́dọ̀ ṣẹ́yìn kódà bọ́ ọ bá ṣẹ ní gbàgbà kò ní wálẹ̀. Ah, ẹ wo ẹ wo bàbá ẹ fi gbogbo yẹn sílẹ̀ gbogbo yẹn ò nítumọ̀ bàbá ẹ ṣàwọn ti gbogbo ìrìnàjò ayé mi tí mo ṣàlàyé fún yín. arábìnrin mo fi ọgbọ́n tọ̀dọ̀ mi o ọmọ tí ń bọ̀ yìí àkàndá ọmọ kan ni ó sì dandan báyìí kó wáyé kò jù bẹ́ẹ̀ lọ. àti bàbá kọ̀ọ̀kan akọ̀ọ̀kan ìmọ̀ bí wọ́n ti ń ta kọ́ ìmọ̀ ṣùgbọ́n bàbá wa ti ná ọmọ akànjú ọmọ ẹ̀. ẹ fi gbogbo yẹn lè e. ẹ kànjú wo ibi tó ń ta kọ́ fún mi. mi ò mọ mo rò wípé ṣẹ́jẹ̀ kọ kí n bá yín rò fọ́ sí i ìfọ́sí ah, ah, bíi ti bó ìwọ tó kókó bá ti ọbẹ̀ bá ya tó ti pọ̀ jù rẹ̀ ló wà rúfọ̀. àtàbí ti bá o kò lè láta. ẹ ṣe kíá ẹ lọ gbé wá lè jẹ́ sí i ẹ ṣe kíá. Hmm. Eh, wọ́n mú ẹrọ eh, eh, ẹ̀kọ́ wọ́n sọ nídìí ẹni tí wọ́n ń gbà láàrin ara wọn bí ẹni gbagba ọtí kò séyìí kankan nu yín tó ẹ pé làákàyè rẹ sọ pé tọ kóun ro ẹ̀yìn ọkà tó àti ọbẹ̀ ewédú àtọbẹ̀ ata kò sí nígbà pé ní gbogbo yín tó fẹ́ yín lé gan ee ẹyin ẹ máa bá wọn ṣe yín. ẹyẹ ń bo ń bo lẹ fowó kọ sí tẹ́lẹ̀ tẹ́ ń jẹ́ ẹ láàbò rò kù ẹ ṣeun tẹ́ ṣe òye. ǹgbẹ́ ọ̀ya ẹyin ìwọ bá bomi bá bomi bá bomi bá bomi bá bomi omi inú àmọ́ àtúntò dáadáa ẹ bá bomi wá ẹ bá bomi wá ẹyin ẹ̀kọ́ kí ló tún fẹ́ ó yá gbé gbé ó kù díẹ̀ ó kù díẹ̀ mm, pẹ̀lẹ́ mm, ó kù díẹ̀ mm. Ah, pẹ̀lẹ́ o. Ah. Ah. Gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú ó kù díẹ̀ ó kù díẹ̀ ó yá gbìn gbìn ó kù díẹ̀ apèwò apèwò mọ ooo abọyá bántì apèwò mọ. ìkúyà bíi amọ wò. bàbá dà kí la fẹ́ ṣe sílẹ̀. bàbá o. ọmọ yìí ọmọ májẹ̀mú ni o ọmọ tí wọ́n bí sínú ìlú yìí tí gbogbo àṣebàjẹ́ tí wọ́n wá ń kú lẹ́yọ kọ̀ọ̀kan. orí sọ ọmọ yìí ọmọ ológo kan ni ọmọ tó yẹ pé wọ́n bí sílùlù wa yìí gbogbo ọrọ̀ ajé wa ó ń lọ létò létò ọmọ yìí ọmọ tó fi tọrọ ọmọ ni. ṣé rí ọmọ eléyìí ọlọ́run mi kékeré ni. mi ò fẹ́ yẹn má ti ara ọmọ ìgbẹ́sẹ̀ sí ọlọ́run tí wọ́n mọ̀ sí. ẹ gbé gbogbo ẹnu yín dákẹ́ ṣé ọmọ tó yẹ pé tí ìyá ẹ̀ ṣe bí báyìí ló fayé lẹ̀ lọ lẹ́lọ́mọ ológo ọmọ kan ọmọ àkàndá kan ni ẹ ẹ má yẹ kí bàbá gbọ́ ògbó rádàdà òṣì tẹ́yìn méjì sọ kí n gbogbo dáadáa tí wọ́n ti ń sọ lẹ́nu bàbá wo ni. bàbá kan náà ni. àpò yóò fi gbogbo ohun tí ẹ fẹ́ sọ gbogbo dáadáa tẹ̀ tẹ̀ kó wá lọ. mi ò kọ́ ọmọ ilé ìkọ́ ọmọ má jẹun kíkẹ́. Tamilore ṣé kò kí ń rẹ̀ ẹ́ nì gbogbo ẹran inú gbòòlò ti pàtàn òkété tó ń lọ jẹ́jẹ́ àtàdéyé tí ò ti ẹ̀ kàn ẹ́. Ah, ah. orúkọ mi ò ṣe Tamilore Tamilore Matanga. Hmm. ó dáa má bínú Matanga èyí tó ṣe ti tó wàá máa lọlé. Ah. ọmọ yìí dẹ̀ máa ga o ọ̀hún ṣá. matanga kí ló ń ṣe bẹ́ẹ̀ yẹn ó yá sọ̀kalẹ̀ kí ló wá ṣe ọmọ ètò sọ̀rọ̀ èdè nǹkan sílùú yìí báyìí sọ̀kalẹ̀ ṣó gbọ́ mi ni wọ́n ní kó sọ̀kalẹ̀ ó yá sọ̀kalẹ̀ bí gbogbo ọ̀rọ̀ ń bí gbogbo ẹ ṣe jẹ́ ń lọ gbọ́hùn o bó ṣe jẹ́ gangan ni. Ah! ènìyàn mà burú o ah! ọmọ aráyé mà níkà o wọ́n dá ẹ̀mí ìyá àti bàbá mi ní ègbodò. Ah! ẹni bá pagún ní orúkọ kì í kádùn. ẹni bá pa kàlàmọ̀gbọ̀ kì í káṣù gbogbo ẹni tó bá pa ìyá àti bàbá mi wọn ní kíje. a ah, bàbá má gbẹ̀san. ọ̀hún ọjọ́ ṣe sùúrù ọmọ. a ah, má gbẹ̀san. ẹ̀wò ah! ṣe sùúrù ọ̀rẹ́ mi dà mí èmi náà dọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ òdì púpọ̀ èyí fi kàwò kà. Ah wọ́n ní kéèyàn má fi kà sóore ni wọ́n sọ má ah. gbẹ̀san. bàbá má gbẹ̀san mo fẹ́ gbẹ̀san. ọ̀dà ní sòrò tó bá jẹ́ pé ọ̀ gbẹ̀san náà ni àwọn tó fẹ́ gbẹ̀san lára wọn yìí sẹ́ni rírọ̀ o bẹ́rù bá wá kọ òkè tó bá kọlẹ̀ ó níbi àgbékà ọgbọ́n bẹ́ẹ̀ ni. àrò yeye àróyèyè gbàlájà lójú ọlọ́run gbàlájà lójú òṣìkà ayé pa kéèké ayé pa kéèké kòtò giriwo tí ìṣẹ̀dá ọmọ adarí urun tamilọ́rẹ̀ o tamilọ́rẹ̀ o tamilọ́rẹ̀ o apá obìnrin kankan ò ní ká ọ apá ọkùnrin kankan ò ní ká ọ gbogbo ẹ̀dá tá bá tara obìnrin bíbí kò sí ìtapá rẹ̀ ó ká ọ nu gbogbo wọn bí ó ti rí nu nítorí adúgbòdógbò finú gbó ṣe lé àwọn àgbà òkété forí òkìtì ṣe ìyẹ̀wù ọ̀nì kàkà kúkú kò ní rí bu odò kó sọ̀lọ òní bá wọn kúkú àtẹ̀yìnwá nítorí jíjí tí mo jí mo bá ìgúnnugún wọn légúngún sórí agogo ìjẹ́ jíjí tí mo jí mo bá wọn àgbààgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ ń ta màdùn mọ́dé sálú ayé mo ní kí ló dé wọn náà fẹ́ pata mi lọ́rẹ ni mo ní tẹ́ bá pata mi lọ́rẹ mo ní gúnnugún náà jẹun ẹja lódìdí lódìdí làárí ìṣàpá ṣùrùṣùrù báyìí lágbo ka bàbà sórí àtàn ọmọdé àgbà adáhunṣe ọkùnrin ni obìnrin ni ní bá ń pẹ́rí rẹ níbi ìgbé rárá òun làrá kẹwọlẹ̀ ìgbé rárá. bẹ́ẹ̀rì bá ṣe ìwé òkè ají gbogbo tí mo sọ ìkó mọ́ ọ lórí. tó. ẹyin iná ń jó ǹjáyé. yóò mọ̀ ju ọ̀sẹ̀. àṣẹ o. nítorí wípé awo ni ọ́ hmm. awo tó gbọ́fá yanranyanran bẹ́ẹ̀ni ìwọ ló gbẹ́yìn kùnlé mọ iye odò tó wù ọ̀ka rẹ̀ láyé eléyìí tí o ṣe yìí kò ní ń wọn torí ìran ẹbọ jíjẹ kan kì í ń gún bẹ́ẹ̀ni ìran òkú jíjẹ kan kì í hàn kàlàmàgbò bẹ́ẹ̀ni yóò máa ju ọṣẹ ẹkọ ṣẹ kórìí bẹ́ẹ̀ wà kò wá tọ́ síbẹ̀ o ìpele àkọ́kọ́ ni mo parí yìí ìpele ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àṣekágbá gbogbo rẹ̀ ọmọ yìí yóò wà nínú kòkò àgbo fòdìdí ọjọ́ méje gbáko tá a mọ̀ dáná yáǹdì a sè yóò jiná yóò wá di akọ òkúta ìgbà náà ló tó di akọni ọkùnrin. ó ti yé mi. ǹjẹ́ o lè wà bí fòdìdí ọjọ́ méje bí. àwo ẹ̀yìn kí ni eégún rẹ̀ ń ṣe tí ó lóhùn ò fàárọ̀ jó àbí emelegbo rẹ̀ ń ṣe tí ó lóhùn ò fàárọ̀ wa mi yóò wà hàn yín èdè kó lè di àpáta ni òsíntẹ́gùn rẹ̀ ń ṣe tí ò ní fàárọ̀ jó bẹ́ẹ̀ ni They are finished.

kò ṣàgbọ́n pọ́n ní bóyá ẹnìkan tẹ̀lé wọn àbọ̀ tẹ̀lé ẹnìkan àwọn lọ́nà. ti ń gbé kele wolie kele mana sin tanga skumara tanga matanga, matanga, matanga. Kiki rose na kiki rose na kasni na. Ma na wako quebra ma babo em lacha matanga. Tudo que querer, tingbeni lo, tudo juanicum. wọn lè gbé ńlá agari hmm, ni wọn sì ní gara yìí kékeré wọn ni ẹ kékeré mọ́lá sí nǹkan tàǹgà wọn lágàdé tàǹgà tàǹtó gbọ́ná ojú àkùnrin ṣàwọn àníntàbáníkà mẹ́rin wọ̀lá máa mú torí ẹ̀ ní láfi pèpè ó. Yeah.